إلا ذكر الله تعالى وما والاه وعالما ومتعلما رواه الترمذي وقال حديثا حسن وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا الضيعة فترغبوا في الدنيا رواه الترمذي وقال حديثا حسن وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال مر علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نعالج خصا لنا فقال ما هذا فقلنا قد وهى فنحن نصلحه فقال ما أرى الأمر إلا أعجل من ذلك رواه أبو داود والترمذي بإسناد بإسناد البخاري ومسلم فقال الترمذي حديث حسن صحيح وعن كعب بن عياض رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمتي المال رواه الترمذي وقال حديث حسن صحيح àwọn ìgbà wáyé àwọn náà wà lábẹ́ àkọlé tá ń bá lọ àkọlé eléyìí tó ní í ṣe pẹ̀lú azọhùn ríra ẹsà ẹgbà wa lọkọọkọ lónìí قلنا أن أقبوات ولا تدو أبو هريرة رضي الله عنه أني مقبض تيرا الله النبي محمد صلى الله عليه وآله وسلم تنصيبه ألا إن الدنيا ملعونة sábàbí láyé ntí ò já mọ́ kankan ni ilé ayé ohun tí ò já mọ́ kankan ni mal'unun ma fiha gbogbo ntí sì ń rẹ̀ náà wẹ̀wẹ̀ òun náà já mọ́ kankan illa dhikrullahi ta'ala àyàfi ìrántí Allah ọba tó ga wà máa wà àlà àti ntọ́ba tó pọ́wọ́lé wà àlìmán àyà tún fi olùmọ̀ wà mùtàlímán àtẹnití ńkọ́mà. ìgbà wáyé òun náà dá gẹ́gẹ́ bí àwọn ìgbà wa tó ti síwájú ni níbi títọ́ka sí pé ilé ayé gbogbo ilé ayé kò já mọ́ kankan ilé ayé èsì nǹkan tí àtẹ̀bàtì kì í sì nǹkan tá a gbójúlé kò sì ṣe dìmú ẹni tó dìmú sọ kó ń rí nǹkan kan bá mú ilé ayé tẹ́ rí ìtumọ̀ mal'una náà ni mabghudatan saqita ní tó ṣe pé akórira tí ọjà máa ń kankan ìyẹn báyìí ni ilé ayé ti fẹ́ rí lọ́dọ̀ Allahu azza wa jal ó sì tún láyé àwọn aránṣẹ́ rẹ̀ náà bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yin ti mọ̀ pé lé ayé yìí gbogbo bó tilẹ̀ wù kí nǹkan máa dáa fún yàn nínú rẹ̀ tó gbogbo bó tilẹ̀ wù kí nǹkan máa dùn mọ́ yàn nínú rẹ̀ tó àlè máa bẹ nínú rẹ̀ lọ láéláé eléyìí ló fà á ló fi jẹ́ gbogbo ẹni tó bá ti ní làákàyè nínú àwọn èèyàn kò ní wo wọ́mọ́lé ayé o yọ mọ̀ ìpè inna dunya laysat bi shay wa ma laysa bi shay laysa bi shay ilé ayé kò jámọ́ kankan wàyí o gbogbo tí o bá ti jámọ́ kankan kò jámọ́ kankan náà ni a rí i pé a ò mà bẹ́ẹ̀ ẹni tó ti mà bẹ́ẹ̀ nínú wa kò sì fẹ́ tọ́ ìlọ́fà ló fi jẹ́ pé. gbogbo kálukú àti ọkùnrin àti obìnrin wa àti àwọn àgbàlagbà àti àwọn ọmọdé wa ẹ rí i pé gbogbo ìyànjú oníkálukú ti ń gbà nínú ilé ayé yìí ojú ọ̀nà kó wọn má kú ojú ọ̀nà kó wọn rẹ́rù ilé ayé tùjọ ni iná ti mú gbogbo èèyàn lọ́tà nítorí yọọ máa wò pé ìbáwọn rẹ kò ní jẹ́ kóun lè kó nǹkan lé ayé jọ bó ti ti tọ́ ọwọ́ wọn ní bá torí tóbi bá ti mú wọn lọ́rẹ̀ẹ́ ibi tó orí kan bá ti yọjú pínpín làwọn ọjọ́ pín sí nìkan ló ń dá mójútó nǹkan ara òun ònìkan ló mà yí pé ilé ayé ilé tó tí ò já mal'unun ma fiha ohun tá a sì lánà náà ní gbogbo ti ń bẹ nínú ilé ayé ilé ayé gangan fúnra ara rẹ̀ yéésì pé nítorí tara rẹ̀ gangan làwọn èèyàn ṣe fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n nítorí nǹkan tó wà nínú rẹ̀ àti tí wọ́n lè jẹ nínú rẹ̀ nítorí tó wà nínú rẹ̀ àti táwọn lè jẹ nínú rẹ̀ yẹn ìdí nìyí tó fi wọwọ máa tí ò wọ ẹnìkan nínú àwọn èèyàn láti jáde máa lọ kúrò nínú rẹ̀ tó bá yẹ pé ilé ayé gangan fúnra ara rẹ̀ ni wọ́n ní mal'una ntí wọ́n bẹ nínú rẹ̀ kọ́ mal'una ma fiha kò sí nǹkan kan tó ṣẹ́kù ọ́ àfi kí gbogbo ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n tó sì fẹ́ràn ara rẹ̀ fún dáadáa tó jẹ́ mùsùlùmí òdodo kó gbìyànjú láti jìjàgùn àti gba orí ara rẹ̀ lọ́wọ́ parun ilé ayé kò já mọ́ nǹkan kan kìí ṣebi tá a lè tẹ̀ bàtì kìí ṣebi tá a lè wọ wámá eléyìí ò túmọ̀ sí pé ìgbà tá a ti mọ̀ pé lẹ́yà yóò já mọ̀ kankan ó sì jẹ́ nǹkan tó ṣe pé ó ṣubú dànù akórira rẹ̀ ò túmọ̀ sí pé kọ́ mẹ́sẹ̀ sánà àti dáadáa nínú ẹ̀ ò túmọ̀ sí pé tó ń ṣe tọ́jú àtúnṣe wọn kọ́ pátì ṣùgbọ́n nǹkan tí ń túmọ̀ sí ni wípé mẹsì jẹ́ kí ilé ayé yìí kọjá ọ lérí ọjà ìyànjú àti atikọ àti kó nǹkan tí ń bẹ nínú rẹ̀ jọ mẹjọ jẹ́ sábàbí tó fi gbàgbé àti wá bí ó ti ṣe dá fún ọ lẹ́yìn ìgbà tó o bá kó ilé ayé tó o dára sàárè bí ó ti ṣe dá fún ọ tó bá di lọ́la gbẹ̀ndà òkè àmọ́. báwo ni ilé ayé ò ṣe jẹ́ ní tó ṣubú dànù àwọn kan wà tó ṣe pé wọ́n lówó nínú ilé ayé yìí láwọn ìlú ńláńlá níbi tí ilé àti ilẹ̀ tó ti jẹ́ owó tọ́jọ́jú ẹlòmíì ò lè ka iye ilẹ̀ tó ní níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ iye ilé tó ń ga alára ni tí ọba sí tàwọn ẹni tó yàn wọn máa bó mójútó àwọn ilé àtàwọn alẹ̀ tó ní ọ̀pọ̀ ìmọ̀ye nínú àwọn ilé ni ọba ti sọnù mọ́ lọ́wọ́ láì sí ìbò ọ̀gọ̀ọ̀rọ̀ lẹ̀ ni ọba ti ti tẹ lómìn láì sí ìlọ ṣùgbọ́n àwọn ẹni tó gbà sísẹ ẹgbọn ọmọ mójútó táwọn ń tara mi mójútó gbowó oṣù lọ́dọ̀ rẹ̀ eléyìí ló fà á ló fi jẹ́ kí gbogbo ilé yẹn ọ̀nbẹ lárọ̀ọ́wọ́tó ọ̀nbẹ lábẹ́ ààbò àti ìṣọ́ báwọn dúkìá ti ti wá pọ̀ tó níjọ́ tí ẹni tá a wíyì bá ń lọ kúrò nínú ilé ayé kò ní mú nǹkan kan lọ nínú gbogbo àwọn dúkìá ìbò ti ti pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ti pété yẹn bá wọnú àgbàlá rẹ̀ á rí i pé bó ti ti kó àwọn mọ́tò jọ ńṣe lọ́dà bíi tàwọn ẹni tí ń kó mọ́tò wálé nítòkùnbọ̀ láti wá tà ṣùgbọ́n tó ti pé gbogbo àwọn mọ́tò tó ń kó jọ yẹn wọn ò sí fún nǹkan kan ju kọ́ máa gùn lọ ṣùgbọ́n níjọ́ tí máa ń lọ ńkọ́ òpin rẹ̀ tó bá jẹ́ pọ́nà jíjìn ńlórí tẹ́ bá wà sí ilé rẹ̀ tí ń gbé táà ń fi ń bùkátà sí mọ́tò tá a fi lè gbé lọ sórí tẹ́ kò ju ká lu ọ̀kan nínú àwọn mọ́tò yẹn láti gbé lọ sórí tẹ lọ mọ́tò kan sisi tí ó ga tí ó ga ti ẹni tó ní lọ́rùn ní orí tẹ nítorí pé olówó òun wọ́n gbé sínú lẹ̀ nígbà tó bá tó jáde lòun ó tó fi bí ilẹ̀ táwọn ọjọ́ padà lé akramakumullah ọ̀ ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ti pété bá délé rẹ̀ kọ́bọ́ọ̀dù lọ́tún kọ́bọ́ọ̀dù níwájú kọ́bọ́ọ̀dù lọ́sẹ̀ kọ́bọ́ọ̀dù ló yípo yàrá ńlá àwọn kọ́bọ̀dù wọ̀nyí wọn kó ṣúgà sínú rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kó yọ̀ sínú rẹ̀ asọni lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn èyí tí wọ́n ti rán tí wọ́n rán lágbádá àwọn wà lágbàmì kan àwọn èyí tí wọ́n rán ní bùbá àti ṣòkòtò àwọn wà lágbọn abòmí àwọn èyí tí wọ́n rán ní dàńtíkí àwọn náà ń bẹ lágbọn abòmí èyí tí wọ́n rán ní ṣẹ́ẹ̀tì àti àwọn ṣòkòtò wọn àwọn náà ń bẹ níbi tí wọ́n wà àwọn àwọ̀tẹ́lẹ̀ àwọn náà lọ jáde rẹ́rẹ́ nínú àwọn kọ́bọ́ọ̀dù yìí káyọ̀sẹ̀ tí ì sọ àwọn ìgàn ìgàn ìgàn aṣọ olówó iyebíye eléyìí tó ṣe pé wọ́n tún kó sí àwọn agbọ̀nbò míì nínú àwọn kọ́bọ́ọ̀dù yìí tí wọn ò tiẹ̀ tí ì ràn. jọ́sí máa ń lọ ńkọ́ yóò lọ kò ní mú nǹkan kan lọ ni nínú gbogbo ńta la kójọ yìí ẹni tó ṣe pé owó ni ó ní owó ńlé ọpọlọ jantirẹrẹ ó ní owó nílé ìfowópamọ́ eléyìí tí ọba jẹ́ kíkọ́lẹ̀ tó ń kọ́lẹ̀ òǹgà ọ̀mọye tó ń kó bẹ̀ ẹlòmíì tó ní owó ètò fi dáṣẹ́ sílẹ̀ lọ́tún tó fi dáṣẹ́ sílẹ̀ lọ́sì gbogbo àwọn dúkìá yìí kò síbi tó ń kó lọ níjọ́ tó ń bá lọ ad-dunya mal'una ntí ọjà mọ̀ kankan nílé ayé mal'una ma fiha eŋti bẹ́ẹ̀ nulẹ̀ ayé náà já mọ̀ kankan ẹ jẹ́ ká kíyè sára tẹ bá wọ bí tẹ́lómi tó bàtà sí bàtà lọ jàrá ni nígbà tí wọ́n wọ bàtà mi bàtà padà dé ń ti ń lora rẹ̀ nítorí pé ilé lọ́ba lò tí awọ rẹ̀ fi sí dànù ilé lọ́ba lò tí ó ké fi yọ lọ́tọ̀ kúrò lára àtàlẹ̀ gbogbo eléyìí náà ní ṣẹlẹ̀ nínú ilé ayé wa yìí ilé ayé ò já kankan o bẹ́ẹ̀ ni gbogbo ti ń bẹ́nu rẹ̀ òun náà já mà kankan àyàfi ìrántí Allah ala bi dhikrillahi tatma'innul qulub ẹtẹ́ tí ẹ gbọ́ ìrántí Allah òun ló máa mú kí ọkàn balẹ̀ ẹni tí bá ti ń ṣèrántí Allah ọkàn wọn balẹ̀ ìdààmú ò ní sí fún wa ẹni tí ń ṣèrántí Allah òun ló nǹkan gidi dì mú nínú ilé ayé yìí tó máa sọ yìí pé illa dhikrullah ìtọ́gbàlérò pẹ̀lú zikrullah ọ̀fẹ́ ògbóòrò ọ̀tayọ̀ kàmẹ́sì subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah tàbí la ilaha illallah wàhdahu la sharika lah lahul mulk walahul hamd wa huwa ala kulli shay'in qadir abi subhanallah wa bihamdihi abi subhanallah wa bihamdihi subhanallah al-azim. أبي سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ذكر الله أفج ليله nítorí pé ìjọsìn tó ń ṣe gan ara zikirullahi torí ẹ Allahu azza wa jal ó ń sọ fún anabi Musa alayhi salam ó ní wa aqimi salata li dhikri máa gbé sọ láti dúró láti máa ṣèrántí mi Allah. ولذكر الله أكبر إلتي الله لقد الصلاة وبه لا تتفقسي إليه تمسك إنت اللوري نينو لأيه كسبي كما جسف الله أني تنجسف الله أو اللوري منينو لأيه أني تكي جسف الله كوليوري ككامونينو لأيه ألي بي تبالو تلولا تكولي تكاتي تيباسي الله ìwọ gángan fúnra ara rẹ ọmọ gbọ́ nínú ẹ̀mí rẹ pé kíní kan sọnù kíní kan sọnù fún ọ tó ṣe pé owó tó ní kò lè di kíní kan sọnù fún ọ tó ṣe pé ọlá tó ní kò lè di kíní kan sọnù fún ọ tó ṣe pé ipò tó ní kò lè di kíní dùn ọ̀nù gan nígbà tí wọ́n kì í sin Allah wọ́n á pè ọ lọ́lọ́lá wọ́n pè ọ lọ́lọ́wọ́ ẹni tó nípò pàtàkì ọmọ nínú ẹ̀mí rẹ pé nǹkan pàtàkì kan ti sọnù fún ọ onìkan ìní máa ní jẹ́ nǹkan tó lóore nínú ilé ayé ń bì torí ẹ̀ ẹ̀ríkà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà tí Bilal radiyallahu anhu tó bá ń lọ pé sọlẹ ànábì máa ń sọ yìí pé pé kátara rẹ̀ nísìnyí pé kátara rẹ̀ nísìnyí kí ẹ ti pé pé kásìmí fún un kìí ṣe pé ká sinmi fún un ẹni tó bá sọ pé pé yàní pé pé sọlẹ́ ká sinmi fún un àfẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ká ṣe kásá bọ́ wàhálà ń ti pọ̀ jù àmọ́ pé ká tara rẹ̀ nífẹ̀mí ìyẹn ni pé a nífẹ̀mí ó dìgbà tá a bá tó ṣe nítorí pé nǹkan ni ó ti sábàbí ká nífẹ̀mí torí ẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma onáàgbẹ́gbà wá wà ó sọ pé tí nǹkan kan bá ti lè dá Nabi Muhammad sallallahu alayhi wa sallam láàmú tó fẹ́ gbé lẹ́mìí gbóná yọ yára lọ sí sọlá yọ yára lọ sí sọlá torí ẹ̀ ní abdullahi bin abbas òun náà lọ lójú ọ̀nà ìjọ kan lórí ìrìn àjò wọn wá ń fún ní rò pé ẹnìkan nínú mọ̀lẹ́bí rẹ̀ ṣaláìsí abdullahi bin abbas ó sì sọ̀kalẹ̀ kúrò lórí ìràkúnmí lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì sọ láti rákà méjì ó wá wa létí nípa pé síbi allahu azza wa jalla sọ pé wasta'inu بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين مما وآية مجدي الله عز وجل وفيها آفك ما في الصلاة لا تفوانا شيء لدى الله عز وجل سوريا أن يسمى في باليوكا ẹni tó fẹ́ rí oore nínú ilé ayé yìí báyìí má jẹ́ ẹni tó ti fọ́ gbẹ̀yìn ní ìgbà táwọn ẹrú ọlọ́run táwọn bá ń sẹ́sì mẹ́sì jẹ́ ni tó ṣe pé ọ jẹ́ ni tí a fi ṣe àwádìí níbi táwọn èèyàn ti ń jọ́sìn fún Allahu Rabbul Alamin kò sí nǹkan kan nínú gbogbo tó di máyà yẹn kò sí nǹkan kan nínú gbogbo tó kó sílé tó kó sọ́nà yẹn kò sí nǹkan kan nínú gbogbo tó jọ lójú nítorí pé gbogbo ẹ̀ pátá kò síbi tó mú ọ lọ wàá lò fúngbà díẹ̀ yọ padà di tẹlómìn ni ṣùgbọ́n ètò wúlò tó nítumọ̀ nínú ilé ayé yìí dání tí ń bẹ nínú ilé ayé láti sọ pé rí nǹkan dì mú ọ náà ní zikrullah sísè rántí Allah eléyìí láti sọ pé orí nǹkan mú eléyìí ló fi ní jẹ́ òmúlẹ̀mọ́fò wọ́n máa wá alẹ́ àti tó tún pa wọlé kí ni tó tún pa wọlé sísè rántí Allah àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni àwọn nǹkan tó túmọ̀ sí títẹ̀lé ti Allah àwọn nǹkan tó ṣe pé sísè rẹ̀ ó túmọ̀ sí títẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó mójútó ṣíṣe ìrántí Allah ó mójútó àwọn àjọsìn fún Allah onítàn lásọ igbe oríire mú nínú ilé ayé wáyé o wàhálẹ́ mẹ́nu nínú àwọn ẹni tí ò jẹ́ ẹni lásán tó ṣubú dànù tí ọjà máa ń kankan gẹ́gẹ́ bí ilé ayé ṣe jẹ́ nǹkan lásán tó ṣubú dànù tí ọjà máa ń kankan òun náà ló lù nípa ẹ̀sẹ̀ ó tó ṣe pé òfin eléyìí tó wà nù sẹ́ríà ọmọ nípa rẹ̀ ó sì ń tẹ̀lé ó fi ń mọ àwọn èèyàn àwọn eléyìí ò ní jẹ́ ẹni tá a kórìíra tó sì ṣubú dànù nínú ilé ayé àmọ́ gbogbo nǹkan yòókù nínú ilé ayé kò já nǹkan kan ìdí nìyí tó fi jẹ́ pé ó yẹ kí gbogbo wa ká gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa wá mọ̀ sáà bá jẹ́ olùmọ̀ ni tí ń wá mọ̀ nítorí pé orí ń bẹ lára jíjọ́ olùmọ̀ wọ́n ní ad-dunya mal'una ilé ayé nǹkan tá a kórìíra tó ṣubú dànù mal'unun ma fiha gbogbo ntí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà nta kórìíra tó ṣubú dànù illa dhikrallahi wa ma wala àyàfi ṣíṣe ìrántí Allah àti tuntun pọ̀wálé wa 'aliman àyàtúfọ̀lùmà wa muta'allima àtẹnití nkọ́mà tẹ̀sí ń bá ti jólùmọ̀ kí n eléyìí ni ó yọ kúrò nínú jíjẹ́ mal'un ẹni tó ṣubú dànù tá a kórira tí ọ̀já mọ̀ nkankan nítorí dájú náà ni pé gbogbo wa náà la fẹ́ jẹ́ nǹkan tó dà gbogbo wa náà la fẹ́ jẹ́ ẹni tí ò ní ṣubú dànù tí ọ̀já mọ̀ nkankan lọ́dọ̀ Allah tọ́ jẹ́ni tí ọmọ ẹjọ́sìn fún Allah má fi ẹ̀sìn rẹ láàrí má jẹ́ni tó ti gbé ìdákúrekú níjọ́sìn tiẹ̀ níjọ́ tí inú rẹ bá dùn nìkan lọ́sẹ̀ níjọ́ tí inú rẹ ò bá dùn òní sẹ́sẹ̀ má jẹ́ni tó ti gbé ẹ̀sìn rẹ tó ń ṣe nígbà tí ìdààmú àti wàhálà tó bá mú ọ ńlọ ọmọ ṣẹ́sìn tí ara bá tù ọ ó pa ẹ̀sìn tì tí wọ́n fi wá máa sọ níjọ́ tó bá kú ẹ dákun sọ yẹ ká ṣe sọ láti sí òkú kan lára ibẹ̀ la wà ní ìsìn nítorí pé nígbà tá a wádìí wọ́n ní ìdákúrekú ni sọ láti wọn tí wọ́n bá ṣe láàárọ̀ wọn ò ní ṣe ní zuhur asr maghrib bóyá tó di ìṣá wọn tó ṣe sọ láti ìṣá mẹ́ta tó wá wà láàrin yẹn ń bọ́ wọn pàjẹ́ wọn mọ wá béèrè ẹjọ tá a lè ṣe sọ láti sí wọn la ẹjọ ẹ má ṣe sọ láti sẹni tí èsè mùsùlùmí lára torí ẹ kọ́ ọmọ bàjẹ́ ẹni tí ò ní jámà kankan jọjẹ kó o ṣubú dànù ó nítumà mójútó ẹsìn má jẹ́ kí rọmọbọ́n ó dé kó a jẹ́ pé nínú mẹ́wàá àkọ́kọ́ ó ṣe sùyàmù ọjọ́ kan nínú mẹ́wàá tààrin ó tún sí ọjọ́ kan nínú mẹ́wàá tìgbẹ̀yìn ó tún sí ọjọ́ kan ọláwọn mẹ́ta yìí wọ́n tó láti sojú rẹ lọ́dọ̀ Allah lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà kó mú kọ̀ọ̀kan nínú mẹ́wàá. ẹ̀ńtọ́ bá ṣe bẹ́ẹ̀ ó ṣubú dànù kọjá mọ́ kankan. az-zakat ó ti ní ìgbà tó ti dolówó àwọn ọdún yẹn ti pọ̀ ọ̀yọ́ zakat rí ọwọ́ àlọ́ ń ṣe díkùrùlá díkùrùlá Allah báwo ló báwo ló ṣe ń ṣèrántí rẹ̀ ó ṣèrántí rẹ̀ ó dìgbà tó o bá tó jọ́sìn torí pé ìjọ́sìn fún Allah òun gangan ní ìṣèrántí Allah mọ́ wàá tẹ́ra rẹ̀ dànù ike ńgbà kan nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ti sọ pé ad-dunya mal'una mal'una ma fiha illa dhikrullahi wa ma wala wa 'aliman wa muta'allima wọn ní ilé ayé ohun tá a kórira tí ọjà máa ń kankan ní tó ṣubú dànù àyàfi ṣíṣe ìrántí Allah ọba kúkú wa lọ gbọ́wọ́ nínú tọ̀ríkọ̀ bí wọ́n ti sọ pé ṣíṣe díkìrì onìkan ni tí ò ṣubú dànù nínú ilé ayé torí ẹ̀ lọ́ba lọ gbọ́wọ́ tọba gbọ́wọ́ gbọ́wọ́ kọ́wọ́ nìyẹn o nítorí pé ànábì sallallahu alaihi wa alihi wasallam kì í àwọn àlòmọ́ rẹ̀ lọ́nà kí ni jẹ́ tọ̀ríkọ̀ lójú ayé ànábì tí ó fi wá jẹ́ pé tọ̀rí kọ́ là nábì ní kọ́ lọ gbọ́ wọ́n pẹ̀lú ọ̀rọ̀ yìí ǹjẹ́ ọ̀jà máa ń kankan tí èsì ara ẹ̀sìn Islam tánàbí sallallahu alaihi wasallam fi kú kò lè já máa ń kankan jẹ́ ara ẹ̀sìn Islam títí díjọ́ gbẹ̀ndàlùkìyàmà bẹ́ẹ̀ ni Imam Malik sọ. So torí ẹ̀kẹ́ kíyèsí tó má ti fi ọtí nǹkankan tí wọ́n ní kọ́ wá sí bíbí ara ẹ̀sìn ìsìláàmù náà ni àti ni àti ni bí wọ́n léèrè tí ànábì sallallahu alaihi wasallam ló fi mà wá àbínú àlùkùránì ló ti sọ̀kalẹ̀. torí tí ò bá ti jẹ́sìn tánàbì fi kú kúrò láyé kò lè jẹ́sìn láéláé. òbúkátà láti lọ gbọ́wọ́ kọ́wọ́ ó bùkátà láti dẹni tó darapọ̀ mọ́ záwíyà kankan torí pé gbogbo ẹ̀ abẹ́ àkọọ́lẹ̀ àdádálẹ̀ lọ́bọ́ sí anabi sallallahu alayhi wa sallam ó sì sọ nínú ẹgbà wa eléyìí tí ìyá ńlá wa aisha radiyallahu anha tó gbà wá ó ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad ẹnikẹ́ni tó bá ṣe àdádálẹ̀ kankan nínú ẹ̀sìn wa ní nǹkan tí ò ti sínú ẹ̀sìn náà tẹ́lẹ̀ á dá padà fún un nínú ẹgbà wa kan man amila amalan laysa alayhi amruna fahuwa rad ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lórí rẹ̀ báwa la sọ fún pé kó ṣe á dá padà fún ni torí ẹ̀ tẹ̀lé ti Allah. tẹ̀lítà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ìbẹ̀lẹ̀ yẹn ti máa sórí rẹ̀ man yuti'i rasula laqad ata Allah olùwẹ̀lẹ́dàá wọn lẹ́nikẹ́ni tó bá ti tẹ̀lé ti ìránṣẹ́ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dájú kó ti tẹ̀lé ti Allah. torí ẹ̀ làwọn olùmọ̀ nínú àwọn salafu salih làwọn sọ pé la qillata ma'a sunnah wala kathrata ma'a al-bid'ah. kò kéré lókun ìgbà tó bá pé tó ṣe ń súnà kò sì pọ̀ lókun ìgbà tó bá pé tó ṣe ń kọ́ àdáda lẹ̀. illa dhikrullah ìrántí Allah ó túmọ̀ sí ìjọsìn fún Allah. الله عز وجل وصف نبي موسى أني وأقم الصلاة لذكري ما في صلاة درو لا تستيران تيمي وما والا أتنتبت قولي nínú títẹ̀lé ti Allah àti títẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa alima àti olùmọ̀ àwọn ni òṣùbù dànù tọ́ba ń sọ̀rọ̀ olùmọ̀ nínú sẹ̀ríyà gẹ́gẹ́ bí yarfa'u llahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يخشى الله من عباده العلماء وقل رب زدني علما gbogbo أن كتقق وبلقق kọ́kọ́ ما lákọ̀ọ́kọ́ ọ̀nà إما mà nípa ẹ̀sìn ìmà وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم olè lámùrù ládọ̀rọ̀ padà sí nígbà tí anabi sallallahu alaihi wasallam bá sí láyé àwọn náà ló lùmọ̀ nípa ẹ̀sìn ìdí nu tó lu ẹlẹ́dàá sọ pé la'alimahu alladhina yastanbitunahu minhum gbogbo eléyìí ń túmọ̀ sí pé aliman tí wọ́n sọ ń bí olùmọ̀ nípa ẹ̀sìn kí ló dé olùmọ̀ nípa ẹ̀sìn fi bàbàrà báwọn nítorí pé kókó ní táwa wálé ayé wá sí i gẹ́gẹ́ bí òsì ṣe pamọ́ sí yín oníkáwá sẹ́tì wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ò ṣẹ̀dá àwọn àlejànú àti àwọn èèyàn àyàfi nítorí kí wọ́n lè máa jọ́sìn fún. tó bá wá jẹ́ báyẹn báwo la ti ṣe fẹ́ sẹ̀sìn tá a nípa ẹ̀sìn yẹn ká mọ̀ nípa ẹ̀sìn ọ̀ràn yẹn ni nítorí láì mọ̀ nípa rẹ̀ kò sí bá a ṣe ṣe ṣíṣe rẹ̀ sì jọ́ràn yẹn ajẹ́pẹ́ ni tí ọmọ kọ́ wa báwo láti ṣe ẹni tí wọ́n ti torí rẹ̀ ṣẹ̀dá wa ayé rẹ̀ ga púpọ̀ ipò rẹ̀ kò sí rọ́dàlù. sọ̀rọ̀ ní kọ́ wa báwo láti ṣe ojúṣe tí olúwa ẹlẹ́dàá wa ti torí rẹ̀ dá wa. yàtọ̀ sẹ́ni tí ń kọ́ wa nímọ̀ tó ní í ṣe pẹ̀lú báwo láti ṣe máa rówó táàfin máa gbẹ̀mí wa ró tọ́ ọba gbẹ̀míró ìgbẹ̀míró fún nǹkan míì tó yàtọ̀ sí ìjọsìn fún Allah àti ìdànù ni ẹni tí ó wà á kọ́ mi báwo ní ṣe máa lo ìsẹ̀mí mi fún tá a ti torí rẹ̀ ṣẹ̀dá mi á ayé rẹ̀ ga púpọ̀ rẹ́lá nàbì sallallahu alayhi wa sallam sọ pé innal anbiya'a lam yuwarrithu dinaran وإنما ورثوا العلم فمن أخذ به فقد أخذ بحظ وافر أو النبي الله وفو ورع لفنك لا تجوبون أو النبي الله إذا النبي محمد صلى الله عليه وسلم نكان wọn ò fowó fàdákà sílẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tán fi sílẹ̀ fáwọn èèyàn láti jogún nímà ẹnikẹ́ni tó tó náà nípìn bẹ́ẹ̀ ó ti mú ìpín tó pọ̀ jù ó ti mú ìpín èyí tó pọ̀ jù àwọn ayanilẹ́nu láwùjọ àwọn èèyàn dúdú pàápàá jùlọ láwùjọ àwa Yorùbá àdààmú fún ká wá mà nípa ẹ̀sìn lọ títí bí ibà ti ṣe fálà fún ká máa wówó bí ibà ti ṣe dààmú fún nǹkan lé ayé. pé káwọn ọmọ kọ́lémálé káwọn ọmọ ara lẹ̀mọ́lẹ̀ káwọn ọmọ ara mọ́tò lẹ́yìn mọ́tò káwọn ọmọ yọ bí ọjọ́ kí àwọn jẹ́ ẹni pàtàkì láwùjọ nǹkan ilé ayé yìí ni wọ́n jẹ́ nìkan nímọ̀ràn wọ́n ní ọ̀wọ́ tọ́rọ́kọ́bọ̀ eléyìí tó ń rí ní ìsìn máa sọ nítorí pé àmọ́ kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la àwọn tó bá sọ yìí iná ló fi pilẹ̀ ilégbèé eléyìí tó padà máa gbé lọ́la ó wá ń dá wọn lóhùn ó lè lò ó ilẹ̀ pé kí n máa sọ kí n máa mójútó torí kó lè jẹ́ ìpìlẹ̀ létí máa gbé lọ́la èmi ò tọrọ àwọn owó sẹsẹrẹsẹ àwọn owó kéékèèké yìí báyìí owó ti dẹrù bóṣù lèmi ń wá a'udhu billahi minash shaitani rajim nítorí pé àwọn èèyàn wọn fàlà fúnlé ayé púpọ̀ wọn dààmú fúnká wámà nípa ẹ̀sìn gbogbo adaba wo owó tá a ná lórí bọ́n mo sì lọ léèwé wàhálà tá à ń ṣe lórí bí wọ́n ti gbọ́mọ níléèwé èyí tá à ná lórí ilé kí ó tọ́mọ ń lọ èwo lọ́pọ̀ jù tá a kálé kí ó kún gan nínú àwọn òbí mẹ́wàá nínú àwa Yorùbá yìí ilé ti rí òbí bíi mẹ́ta táwọn fọmọ àwọn ti lè kí o àwọn òbí méje yòókù ńkọ́ wọ́n wò pé ilé kí o tó máa lọ bẹ̀ owó wo ló máa ń bí ọ̀lẹ́ńtẹ̀ láàfáà ẹyin kìíní kan ẹyin kìíní kan kọkọ kọjá agbára rẹ ọlọmú tí àfa ń ṣe àwòrán lẹ tó sì yẹ bẹ́ẹ̀ wọn kà kí ó kún kankan wọn dààmú fún pé kọ́ mọ àwọn lọ́ọ́lé kí ó wọn dààmú fún pé kọ́ mọ àwọn kódò lùmà èyí tó bá tiẹ̀ gbìyànjú díẹ̀ nínú àwọn bàbá màmá làwọn ẹni tó ń fọmọ sílẹ̀ nílé kí ó tó fi ṣe tí wọ́n ń pè ń wàlímà àwọn rò pé tọ́mọ bá ti ṣe wàlímà gbogbo kí ó ayé yìí ló ti mà kò sí nǹkan tó tún sẹ́kù mọ́ ju kọ́ máa wá ilé ayé lọ tọ́mọ bá wá síwàhù tọ́mọ bá ṣàìdá táwọn òbí rẹ̀ tí wọ́n bá wá ń wá ọ̀nà láti wá ojútùú wọ́n àìdá àtàbúrú tọ́mọ ṣe wọ́n máa wá sọ ike sọ yẹ kápọ́mọ yìí òun ló ṣe báyìí lọ́mọ tó ṣe kó ṣe wàlímà ẹ́ ọmọ tó ṣe wàlímà kí á lọ́ wà nù wàlímà kí ló ṣe wàlímà tí a ló ṣe náà gan lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ ọmọ kí ó kè dáhùn urú lásán ni sẹ́mi kí láwùjọ Yorùbá wọ́n fẹ́ràn ìtànjẹ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn lè kí òyìn gan mu'allim ti ń kọ́ ọmọ gan ọmọ alukur'ani ké ó sì sọ ikọ́ mọ́ ó ṣe wàlímà bàbá àti ìyá àwọn lè wọ̀ yáàjà lórí bàbá ní mo síbì kan fọmọ kọ̀ máa ké mo tún síbì kejì kọ̀ máa kà mo tún síbì kẹta ọmọ wò bọ̀ ẹran ma náà ebe ń sọ fún akọ́ ọmọ ma alukur'ani ké ni ọmọ nǹkan kan ké nítorí a máa náwó dànù ọ

òbí kọ́ ló fi sílé kí ó nígbà tó ma àǹfààní gbé ká ma kí ó tó sì kíyèsí pọ́ dàbí ìgbà tó ti pọ́jọ́ ti lọ mọ́ ń lọ́wọ́ kí gbogbo ọmọ bá wà bọ́ mọ́ ń lọ́wọ́ ló ń fira rẹ̀ sílé kí ó yọ ọmọ wa fi àgbàlagbà ọjọ́ orí yóò fi máa kọ́ kí ó tẹ́yẹ kápó ti kọ́ láti kékeré àwọn olùkọ́ ọmọ wa fi ọgọ́rọ̀ wàhálà lórí ẹ̀ nítorí pẹ́kọ̀ọ́ tá ń kọ́ lẹ́yìn ìgbà tó ti dàgbà kò yàtọ̀ sí ká sọ pé èèyàn ń kọ̀wé sójú omi ìwé tá a bá kọ sójú omi kò lè dúró yàtọ̀ sẹ́kọ̀ọ́ táwọn ọmọ kéékèèké ń kọ́ ìṣe ló máa dàbí ìlà tá a gbẹ́ sára àpáta ìlà tá a gbẹ́ sára àpáta kò lè parẹ́ láéláé ẹ jẹ́ ká kíyè sára ẹ̀sìn islam tẹ́ kàkùn kéwú tẹ́ kàkùn òun náà ni ibi tọ́nà wà ẹ̀rí wọ́n sọ pé gbogbo ilé ayé mal'una wọ́n ní gbogbo tí ń bẹ nínú ilé ayé mal'un àyàfi ìrántí Allah àti tó tún pa wọlé àyàfi olùmọ̀ olùmọ̀ nípa ẹ̀sìn bọ́tẹ́ kó ṣe pé lọ́dọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn tó yẹpẹrẹ tí ọ̀já mọ̀ nǹkan kan jù lójú wọn nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó wá rí ọtọ́ yọ wọ́n náà lọ kó sínú agbádá kẹ̀ǹkẹ̀ kan kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ agbádá wọ́n ti tẹ́sí wájú wọ́n ti tẹ́sí lẹ́yìn ó tún lọ dé bìlà kan òun náà tún ṣe barakata wọ́n á ní ẹ̀dá kò kí ni iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe gbà olùmọ̀ nípa ẹ̀sìn rẹ̀ ó ti ẹ̀sẹ̀ bẹ́yàn pàtàkì kan. subhanallah nítorí pé àwọn wò pé èló ló lè máa kọ̀ǹtró agbádá nǹkan fẹ́ fi ṣe bára subhanallah tó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí so tó máa gbọ́ pé ẹ̀kọ́ ìsìn islam ni wọ́n ń kọ́ ó ti sọdún gbọ́ọ̀rọ̀ lórí rẹ̀ bí ká ti ẹ̀kọ́ láǹfààní láti lọ kọ́ wa nílùú òkèèrè wọ́n mọ̀ sọ pé ó ń sì ń pàkíyèsí ayé jẹ́ báyìí wọ́n tún lè wá bá bàbá rẹ̀ ó tún mọ̀ pàkíyèsí bàbá rẹ̀ bóòlù ẹsẹ̀ fi lágbájá lẹ̀ adúrò ọdún yìí kéwú ló lòun kéwú kéwú wá dà nàìjíríà ni bí ìgbà tó ṣe pé gbogbo wa ti iná ni gbogbo ń tà máa ń ṣe láyé èyí tí wọ́n bá ti sáré sí lọ́yẹ̀ ká sáré sí èyí táwọn èèyàn bá ti ní sáré sí ọ̀yẹ̀ ká sákòndì rẹ̀ báwo láàṣẹ wá sí Allah káàbá lẹ́ni tó nímọ̀ nípa ẹ̀sìn kò lè rọ̀ wá lọ́rùn àyè ńlá láyé àwọn olùmọ̀ ìrẹ́ ló ti jẹ́ pé àwọn sàhábà ridwanullahi alayhim wọ́n fi gbèsè ayé wọn ráre àwọn sàhábà wọ́n ṣe àmójútó gbèsè ayé wọn wọ́n wá ìmọ̀ bó ti ṣe tọ́ wọ́n wá ìmọ̀ bó ti ṣe yẹ yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat Allahu azza wa jal yóò máa ṣe àgbéga àwọn ẹni tí wọ́n gbàgbọ́ ní ìgbàgbọ́ òdodo láàrin yín yóò tún wá máa ṣàlékún àgbéga fáwọn olùmọ̀ wọ́n ní àgbéga tó lùmọ̀ di méjì torí olùgbàgbọ́ òdodo ló lùmọ̀ àgbéga ti gbàgbọ́ òdodo ó tún wá nímọ̀ àgbéga di méjì. kò tí ì bọ́ mọ́ wọn náà lọ́wọ́ o nítorí pé ẹ̀yin lẹ́ máa ń sọ ike tá a bá tì kù ìṣe ò tí ì tàn tẹ́mi bá ń bẹ ìrètí wà gbogbo eléyìí ní í ṣe pẹ̀lú owó ilé ayé ni ó ní í ṣe pẹ̀lú ọ̀nà ọ̀là fún wọn náà ni kí ló wá dé tó fi jẹ́ pé láì sí ikú rẹ kò sí ìrètí fún ọ nípa kó o lè máa kí ó ẹ̀mí bẹ́ẹ̀ ọ̀jẹ́ni tó ṣe pé ó fi ìran kan rẹ sórí pé ọmọ tí ó nà níbi ìfìnnìlà kó tó di kókó gbogbo ọjọ́ ayé rẹ iná ló ń lò lórí bí mẹ́ta bí ó ti ṣe di méje bí méje bí ó ti ṣe dọ́gbọ̀n bọ́gbọ̀n bí ó ti ṣe dọ́gbọ̀n tọ́gbọ̀n tọ́gbọ̀n bí ó ti gba bó ń ṣe lòlẹ́ ayé rẹ. òòrùn onújọ́ kan rí ike iye òdo tó wà lára mi nípa pé nímà nípa ẹ̀sìn mi mélòó mo fẹ́ máa dínkù nù rẹ̀ lójoojúmọ́ wa kun mustafidan kulla yawmin ziyadatan min al-ilmi wasbah fi buhuri al-fawaid ẹni tí bá ti ń wá ìmà ojoojúmọ́ ayé lọ gbọ́dọ̀ rí kó n sáfà ní kọ̀ọ̀kan ntí mà mo ti mà kàn lónìí ọ̀la náà níjọ́ lọ mọ́ mi lọ́wọ́ láì jẹ́ pé mo tún mọ̀ mà tuntun ọ̀túnla ìmà tuntun tí mo bá wá ń kójọ bẹ́ẹ̀ tí màá ṣe ju àǹfààní ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ lọ ẹ wo iye àǹfààní ọgọ́rùn-ún mẹ́ta ó lé tí màá ní lọ́dún kan síbẹ̀ ni gbogbo wa náà dààmú pa fẹ́ mọ̀ nípa ẹ̀sìn á dààmú akọ́kọ́ ọ̀wá lè kí ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ ìgbé bọ́ọ̀ tiẹ̀ jẹ́ pé o lè máa wá lè kí wá jẹ́ ni tí ó lóye nípa ẹ̀sìn rẹ tí gbogbo ọ̀kàn ní ṣókùnkùn birikiti mọ́ ọlọ́pọlọ tí ò ní ṣókùnkùn birikiti mọ́ ọlọ́kàn tó fi jẹ́ pé ibi tí ìwọ náà bá wà ọ máa rí òye kódà kó ṣe kóye ìrọra jìnà sí ọ díẹ̀ èèyàn mélòó ní tó ń lọ gbọ́dà nílẹ́kọ̀ọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ tó ti pé tó o bá lọ gbọ́ wọn sọ pé kò sanwó kó tó wọlé wọn sọ pé kó sanwó lẹ́yìn ìgbà tó bá gbọ́ tán kò tó ní sanwó ọrẹ kò tó sọ fún ọ pé ìṣòro ah, májídá tó sọ fún kí wọn á ló dé kí ló tún ọlọ́wọ́ láti lọ́ọ́ máa gbọ́ ọmọ ayé ọ̀já mà kankan ni èyí tó kà wàhálà ọ̀sẹ̀ kù ìsìláàmù tó kà náà ibẹ̀ lọ́nà táǹsárì rẹ̀ nílẹ̀ ayé ń bí nítorí wọ́n jẹ́ ìmọ̀tọ́pawó oníkálukú fẹ́ kọ́rú ẹ̀ nítorí pé tó o bá ti kọ́ owó ò ní wọ́n bí ẹni tó fẹ́ di medical doctor bí ẹni tó fẹ́ di engineer tó jẹ́ pé engineering tiẹ̀ yẹn àwọn máa ń kọ́ àwọn máa ń kọ́ gádà sórí òkun ni torí pé irú eléyìí kìí ṣe gbogbo ọmọ ló lè kọ́ ó lè mú kú wa gbogbo tó bá tilẹ̀ tètè mú owó rẹ̀ máa pọ̀ so gbogbo ẹlẹ́rìí táwọn máa ń sáré sí inú wọn fẹ́ kọ́ tó bá fi àwọn èèyàn lẹ̀ pé ẹsẹ̀ sà á ní rẹ́nìkan tó wọ fakọ́lítì bí tá à ń ti máa ń ṣẹ̀ríà àfi kí wọ́n mú wọn tú láti á ní ti fakọ́lítì náà agbọ́dọ̀ rẹ ni tí ó wàá pọ̀ ẹ rí i pé ibi tí nǹkan ti ṣe wọ́pọ̀ ọ̀ ibi tí nǹkan ti ti wọ́pọ̀ ìmọ̀ nípa ẹ̀sìn wọ́n máa ń kọ́ nípa rẹ̀ ni kìí ṣe nítorí pé wọ́n fẹ́ fi rówó wọ́n máa ń kọ́ nípa rẹ̀ ni kéèyàn lè bá jẹ́ kó gangan fúnra rẹ̀ olódò ni wá odò rẹ̀ dínkù wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a Allahu azza wa jal ó mú yín jáde nínú àwọn ìyá yín nígbà tí ẹ̀ mọ̀ nǹkan kan olódò ni wọ́n bí wa bó o lè mi fúnra ara mi ní n ti ṣe gbìyànjú àti gbọ́n òdo yẹn nù lára mi tí mo bá wá rí ìgbànú kúrò lára mi báwo ní ṣe ṣèrànlọ́wọ́ láti gbànú kúrò lára ẹni tí Allahu bá kádàrà nínú àwọn èèyàn tí ó pé àti torí mi àti tí mo ṣe lára ẹlòmíì màá máa ṣe ibtigha'a wajhillahi azza wa jalla lẹ́ni tí fi ń wojú Allah nítorí wọn máa ń tìtorí rẹ̀ wàá mà kí òun èsì nítorí pé abẹ́ fi pawó èsì pé bóyá ń jọ wọ̀límà lápá gbogbo owó tẹ̀ san èsì pé bóyá kẹlẹ́ máa wá bá wa ẹran tí wàá ná àdúrà èsì pé bóyá mo ní bùkátà kan lọ́dọ̀ ọlọ́run kẹ máa dádúrà kan tí wọ́n ṣe abẹ́dẹ̀n torí ẹ̀ kò tí ì bọ́mọ̀ wọ̀ gangan alára lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ kò sì gbọ́dọ̀ bọ́mọ̀ wọn lọ́wọ́ ọgbọ́dọ̀ gba gbogbo yẹn tí táwọn ọmọ rẹ̀ ó fọ aké ògidì àlòmọ kan kọ lọ́la nígbà táwọn ọmọ wọn bá ti kọ́ máa ké òye dáadáa kò sí ọ̀la fún aráàlú yòówù nígbà tí àwọn ọmọ yẹn ọba ti gbárùkù ti kéwù ẹ lè lọ́la nípa owó lé ayé o ẹ lè lọ́la nípa ọlá lé ayé o àmẹ́ẹ̀ni lọ́la nídìí ẹ̀sìn kókó tí ó sì ti torí rẹ̀ ṣẹ̀dá wa nù torí ọba ni lọ́kàn jẹ́ àwọn èèyàn gbárùkù tí pa abẹ́ nímà nípa ẹ̀sìn rárárárá láwùjọ wa wọn kà á kún kankan eléyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ọ̀la àwọn òní símá àwọn ẹni tí ó kù yùn kí ni tí wọ́n fẹ́ sọ fáwọn ọmọ àwọn àlùmọ́ ọmọ sínà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o sì ti láǹfààní àti kọ́mà tí wọ́n ọba fi fà wọ́n kúrò nídìí sínà ọ̀pọ̀ wọ́n sì ní ní táàbà ní kọ́ náà lè fi tọrẹ lọ́kọ̀dà wá ṣẹlẹ̀ kó ọmọ kò sí sáà sáà láìláà ìlọ́lá kápé kápé mo ti kọ́ ọmọ yìí ni ọ̀rọ̀ ibà ti rí báyìí ìgbà wo lọ́jọ́ fi lọ ọmọ yẹn lọ ìgbà wo ní gbogbo ẹ fi dàbá mà képẹ́ o képẹ́ rárára torí rẹ̀ kọ́ mà lónìí kó lè bá wúlò fún ọ lọ́la ama nílẹ̀ lárúbáwá lápá mẹ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam ẹnìkan nínú àwọn lè má mọ̀ haram nígbà yẹn so wọ́n ní àgbàlagbà ọjọ́ orí ẹni bàbá yẹn fi hàl Qur'an à ń pè ní Sheikh Az-Zahim wọ́n ló ti fẹ́ẹ̀rẹ́ tó ọmọ àádọ́ta ọdún kótó di kọ́ hàl Qur'an ni ó sì ha ní híha gidi tóun náà síwájú àwọn èèyàn sọ láti tàràwé yìí nísìnyí ẹlòmíì sì jọ ọmọ ọgbọ̀n ọdún lọ pé àfàwọn ọmọ wa hmm, àfàwọn ọmọ àwa ti dàgbà gbòǹdéró dàgbà lọ nítorí pé ọjọ́ ọjọ́ orí rẹ̀ ọmọ rondo ni ó ọ̀dàgbàdúgbò owó lọ ọ̀dàgbàdúgbò fún ọ lówó kọ̀ gbà lọ ó ti wá dàgbàdúgbò ọkọ̀ kí o lọ. ẹ ẹyin náà lẹ sọ pé bí ẹ bá ti fi ọjọ́ orí tó ti dàgbà kọ kéwú lọdà bí ìgbà tí wọn hàn kéwú sójú omi ni bíi tiẹ̀ kọ ọmọ aróńdó ló sì wà. lẹ́yìn náà aláàánú ni Allah ẹlòmíì bí ó sì dàgbà níjọ́ wa kọ yóò mú ma ju àwọn ọmọ kéékèèké lọ torí pé làákà ìjẹ́ ti jiná dáadáa ìwọ sì máa ń tó lé ọ padà tó fi fẹ́ kọ́ ní ìsìn wàá rí i pé bí ìdìnnìlá bí ìdìnnìlá ká sùn ká jí ká sùn ká jí ìwọ náà ti kú níbi ó ti ti wà ọba ni lọ́kàn jẹ́ wípé àwọn èèyàn dààmú fún kí ó yí rárá rárá lẹ́gbọ́dá nàbì sallallahu alaihi wasallam ń sọ ilé ayé mal'una mal'una eŋti ò já máa nǹkan kan ni àyàfi olùmọ̀ nínú tí wọ́n yọ kúò nílò olùmọ̀ ọyẹ tó bá gbọ́ àwọn èèyàn dààmú pẹ̀lú mà láwùjọ táwa wà yìí ó yẹ kó jẹ́ páwọn ẹni tó ti kọ́mà lọ́wọ́ wa wọ́n ó ti pọ́bàjẹ́ nílùú yìí táwa mọ́lé rẹ̀ ń tú láti àbá sokùn sí ọlọ́run súkẹ́súkẹ́ súkẹ́súkẹ́ level súkẹ́súkẹ́láìzéṣàn mùnáfìkì mi ọ̀wà yọkàn gba fọ́ọ̀mù ọwọ́ kíláàsì ńjọkàn ọba sá tọ́ba wa dé ta ọ̀nà ọ̀rùba ńlọ àlùmọ́dínà rè ń bọ̀ wá rì ọ wá gba fọ́ọ̀mù lọ sáà la ilaha ẹlòmíì ládùúgbò wọn àyè sílẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ wà ládùúgbò nínú yín náà láti fẹ́ fẹ́ nìkan ṣe lè má ní ọba tó epo nítorí gbígbà tó yẹ kọ́kọ́ ọ̀kọ́ subhanallah pọ̀ fáwọn èèyàn láwùjọ wa ó ti pọ̀ jù so ó sì ní pẹ́ wọn náà tètè rí rìsọ́ọ̀tì ẹ̀ nǹkan kan yìí mi ń dààmú pẹ̀lú ẹ̀ torí ẹ̀ mi má mi má torí ẹ̀ ọmọ ọdún mélòó wa ni ọ́ tó fi fẹ́ yóò fọ wọn ni gbogbo ilé ayé ọja máa ń kàkà àyàfi ìrántí Allah àti ntọ́pọ̀wọ́lì àyàfó lùmà kò tí ọjọ́ ò lọ ìwọ sáàmà ti jẹ́ pé torí pọ́ fẹ́ tara rẹ̀ rí nǹkan lé ayé kan mẹ́jọ jẹ́ pé ló lé ọ wá sí ìdíkẹ́ o jẹ́ ó já sí wípé mo fẹ́ jẹ́ ọ̀kan nínú ẹni tí ò ní já sí pé kọjá mọ̀ nǹkan kan nù ayé mo fẹ́ gba ìmọ̀kánu kúrò lára mi sẹ́mi náà bá rí gbanù kí n ṣe ìgbìyànjú àti gbanù lára ẹlòmíì lẹ́ni tí fi ń wojú ó rí yí padà ó rí pé ti ń dá mà ẹ̀yin náà máa wò wò pọ̀ láyè ẹni tó fẹ́ mú wa tì wọ́n pọ̀ àwọn ò ní fẹ́kẹ́ láéláé wọn ò ní fẹ́kẹ́ láéláé torí àwọn kí ó kàn wà pé ó kankan nítorí wọ́n pílánì rẹ̀ pé kẹ́ ẹ má mà nítorí pé nínú kẹ́ ẹ má mà làwọn ti máa rí ètò jẹ tó bá ti wá di pé amúnitújẹun tó bá ti fura sí pé ọmọ jẹ́ òyì kò sí tàbí ṣùgbọ́n ìbànújẹ́ ni fún ọ ẹ̀hẹ́n náà sọ pé ọ̀bẹ̀rẹ̀ kẹ́tẹ̀ ń dàgbà inú adámà ń bàjẹ́ tí wọ́n bá ti ní ma ìbànújẹ́ ni fún un nítorí pé irọ́ ti ń pa fún ọ tẹ́lẹ̀ ńkọ́ tí wọ́n náà ń gbé e mu tó ń sẹ́ aláwọ̀ àgbà ó ti parí sókè alóde tí wọ́n fira rẹ̀ lẹ̀ fẹ́lẹ́ tàn jẹ kí ló dé tó fẹ́ kọjá pé ìwọ ń bẹ nú ẹni tí wọ́n máa tú jẹ nínú gbèsè ayé rẹ̀ tó má sì rí wọ́n tú jẹ kó gbà pé fámìlì rẹ̀ ti ṣubú torí wọ́n bá lé lè tiẹ̀ bá lé lé wọ́n ń tú ọ jẹ ọ pé ìyàwó àtọmọ rẹ̀ àwọn náà wọ́n gà ọ́ eléyìí túmọ̀ sí pé ọjọ́ ò tí ì lọ ọ́ èyí tó ti bàjẹ́ nínú àsìkò ó ti tó gẹ́ ọ́ ìjọ lọ màtọ́ lọ kó láyé ètò ti fi ti tó gẹ́ ọmọ mi kọ́ kéwú wọ́n kọ́ ìsì ń yé wọn gan wàláhì ń yé wọn gan wọn wá kọ́ kéwú bí báyìí ṣùgbọ́n tó bá kú kíkí ní báyìí fi dé ìyànjú rẹ̀ ládé sanawi ó tọdún kìíní àtọdún kejì ọdún kẹta tó kù báyìí lọ́ba tulẹ̀ <laughs> kí ló dé tó sá kí ló dé tó subhanallah alazim ìwọ tó ti ṣe sùúrù ọdún márùn ọdún kan tó wá kù tó fi jáde gbà náà lọ wá sá kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ àwùjọ kéèyàn ọmọ padà wá sunkún nígbà téèyàn ò ní rómi ẹkún tó ṣe pẹ́jẹ́ ní ọmọ jáde èèyàn gbọ́dọ̀ tètè ṣe àmúlò àǹfààní tó wà nítòsí rẹ̀ ṣe àmúlò àǹfààní tó wà nítòsí rẹ̀ kó tó di pa àǹfààní yẹn ó fọ ọ̀rọ̀ ọ pàtàkì nígbà tó o sì jẹ́ ẹni tó wà ń pò pé mo lè kọ́ kó gbìyànjú láti kọ́ mẹ́jẹ̀ ó dìgbà tí ò ní ṣèṣe torí pé nínú ìgbésí ayé ní ti ń kọ́ àìrójú bá ní ojoojúmọ́ ló máa ń pọ̀ sí i ojoojúmọ́ ló máa ń pọ̀ sí yóò padà di ọlọ́nà tó ní lè ṣe nǹkan má. anabi sallallahu alaihi ló wa ó ní ad-dunya nǹkan tó ṣubú dànù tí ò já mọ́ nǹkan nílé ayé àyàfi ìrántí Allah àti ntọ́pọ̀wọlé afọlùmọ̀ àti akẹ́kọ̀ọ́ orí ńlá ń bẹ lára akẹ́kọ̀ọ́ innamal ilmu bitta'allum kò síbò tí lè dòlù mà fi kọ́kọ́ ta'allam falaysa al-mar'u yuladu 'aliman kọ́ ìmà kò sẹ́nì kátà bí pẹ̀lú mà gbogbo àwọn alọ́rọ́ táwọn Yorùbá máa ń pa àwọn alọ́rọ́ ni wọ́n lè sọ pé wọn kọ́ ọkàn jí ní kájọ́ ń bọ́ ń wọ́n lè sọ pé àtìgbà títí lọ lé kí ó àfọ́ ọ̀kan kí ó rí àfọ́ àwa ni máa kà á níṣì ń kà á lọ́ ni. torí pé Allahu azza wa jalla sọ wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a Allahu azza wa jalla ó mú yín jáde nínú àwọn ẹ̀yà yín nígbà tẹ́ ẹ̀ máa ń kankan kíkọ́ ìlú nìkan nímà wàá kọ́ ń parí ìlú òfin nímà kò sẹ́nìkan tán bí pẹ̀lú mà walaysa akhu ilmin kaman huwa jahilu olùmọ̀ dàbí aláìmọ̀ wọn náà máa wo lágbólé yín tí wọ́n bá ń kọ́ kí ó tó ń sin kọ́ lódodo wọ́n á rí i pé tó máa fẹ́ sọ̀rọ̀ tán pé gbogbo yín sí wọ́n á rí i pé àkíyèsí tí wọ́n fún ọ yóò yàtọ̀ sí tàwọn yòókù pétọ̀ ìwọ́ kọ́ kí ó bá ní fi kí ó dá sọ̀rọ̀ yìí wọ́n bá yẹ kórìn lọ ń kọ́ká ò ní pé bá ní fúdì dá sí bá ní fi kéwú dá sọ̀rọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ láwọn agboolé tẹ rí yẹn àwọn èèyàn kan wọ́n máa ń le ìwọ tó o bá kọ́mà nípa ẹ̀sìn ìwọ náà máa bá wọn bomi jù tí gbogbo ọ̀rọ̀ ó fi máa lọ déédéé ó dàbí bàbá kan ní ó mọ ọmọ rẹ̀ wá lè kéwú ó ní kókó ń táwọn fi mú wá lè kéwú ní í pé àwọn rí gbogbo àwọn ọmọ táwọn bí ilé ayé ni wọ́n dojú kọ gbogbo kálukú sì gùn lórí pé ebolówó ń bàbá mi ebolówó ń bàbá mi yóò bá bọ̀ wọ́n lọ́mọ tá a kọ́ ìní ó padà gbélé tá a kọ́ tà bọ́ bá kẹ́kọ̀ọ́ lé ayé tí ọ̀bá sẹ́ni tó mọ̀ ń pẹ́ ẹ̀sìn wọ́n yọ̀ àdá síra wọn ni àwọn ń fẹ́ kọ́ ọmọ ìyọ́ kọ́ńpa kí ó kó tiẹ̀ jẹ́ àríkọ́ṣe atúnléṣe lórí gbogbo àwọn yòókù. à ń bùkátà ká kọ́mọ̀ nípa jù ìmọ̀ nípa jù sì bùkátà sùúrù torí pé ń a padà fura sí ike kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó lè láwùjọ wa ó ní pé wọn ní sùúrù ẹlòmíì ti rò pé lè kí ó yẹn ju nǹkan tó kàn bó ń kò lẹ́kọ̀ọ́ tó wọ́n dààmú lẹ́ẹ̀kan náà lọ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ kí ó wọ́n máa kọ́ wọ́n máa mú ọ lórí wọ́n máa mú ọ lọ́rùn títí tólú ẹlẹ́dàá ó fi fún ọ káwọn náà lè a jẹ pé ànijẹ lásán tànijẹ pàjámọ́ kankan ọ̀kan nínú tí ó ràn wá lọ láti má já sí pé àjámọ́ kankan oníkàwá mà ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ẹ ah, nítorí létí olówó létí ó èlò lówó ó ah, owó sùkúlù èló ni wọ́n máa ń gbà ń èló ni wọ́n ń gbà ń lẹ́jọ́ owó tí wọ́n ń san mi ọkọ̀ ojú owó tó mọ́ ọ̀sán ní tí o owó tí kan ọkọ̀ ojú owó tó tó fi parí wọ́n gbogbo bá kò sínú nǹkan tó fi yọ kó nù kọjẹ́ ọjà o. bàbá gba gbogbo pálí rọ́ọ̀kọ́ máa sọ òyìnbó bí ọ̀pá ẹ̀rẹ̀ eléyìí ò mú ọ kó lábẹ́ pé ad-dunya mal'una wa mal'unun ma fiha nǹkan tá a wá sí táàbì jẹ́ pààtì lábẹ́ pé ajẹ́ mal'un àtìsí rẹ̀ ọkàn pa kíkà kọ́ ìmọ̀ abẹ́ Allah kò sí ní rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa láwùjọ wa káwọn náà kọ́ mà káwùjọ wa kó náà di àwùjọ táwọn olùmọ̀ pọ̀ ń bẹ táwọn èèyàn máa ti gbogbo àyíká yìí tí wọ́n máa wá sáwùjọ tiwa náà láti wá kọ́ mà lọ́dọ̀ àwọn ọmọ tiwa náà lẹ́yìn ìgbà táwọn náà bá ti kọ́ mà yìí. ẹgbàá tó tẹ̀lé lé wọ́n alátọ́dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam. لا تتخذ الضيعة النبي صلى الله عليه وسلم ó ní ẹ má máa kẹ́rù ilé ayé jọ bí akọ́lé bí akáàtì bí ara mọ́tò bí ara kẹ̀kẹ́ iye ṣọ́ọ̀bù tí mo ń kọ́ nìsí iye ilẹ̀ tí mo ti rà ẹ má máa jẹ́ ẹni tí wọ́n máa kẹ́rù ilé ayé jọ fatarghabu fi dunya kẹ́ padà fi wá dẹni tí wọ́n tẹ̀ bàtìlẹ̀ ayé lọ́rùn nítorí tó bá ti jẹ́ pé nǹkan lé ayé lẹ̀ bá ń kó jọ gbogbo ibi tí lẹ̀ bá ti yọjú tó dínwó ẹjẹ́ ń gbọ́ ọ gbogbo ilé tẹ́ bá gbọ́ kán fẹ́ tà láàrin ìgboro ẹjẹ́ ń gbọ́ ọ ẹ mọ́tò tó bá dínwó wọn rà ọ nítorí lọ́wọ́ àmọ́síláṣí ó ti pọ̀ dáàtẹ̀ mọ́síláṣí so díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ láti sáfù alákọ̀ọ́kọ́ ọ̀dẹ̀ tó wá bọ̀bá sẹ́rí bàbá alágbádá sáfù kejì láti rí wọn wọ́n ti bọ́ sáfù keje díẹ̀ díẹ̀ láti sáfù keje wọn ò tiẹ̀ lè wá mọ́tíláṣí ma ẹ wá lọ bá ní bá wọn lé àmọ́ bá wọn lé kí ló dé wọn ni wọ́n ti jí lọ wọ́n ti jí jáde torí ilẹ̀ kẹta ẹsẹ̀ rà àwọn kan wọ́n rí wọ́n ń já búlọ́ọ̀kù bẹ́ẹ̀ èyí sì sáwọn wọ́n bẹ̀ <laughs> wọ́n wọ́n á fẹ́ lọ jí káwọn mọ́bẹ̀ subhanallah ẹ ilé wọn kan ní dọ́gbalé wọn ní ah, wọn ń lo gáàsì ilé bá gbiná gáàsì gbiná malé ẹ jẹ́ lọ fojú mi rí gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹ ẹ ọkọ̀ wọn ti kọ́ ẹrú bọ̀ láti kó nígbà tó dé ẹ kìnnìkà lọ́ba ti kó wọn lọ́jà kótó kan ẹ kìnnìkà kòkò dì rẹ fọ́ lọ́ba ti pé bí ọ̀jẹ̀ ti mọ́tò ajẹ́ ti lé bí ọ̀jẹ̀ ti lé ajẹ́ ti gbogbo fìtínà. sọ̀ntorí pé tí nǹkan ayé bá ti pọ̀ jù ilé ayé yẹn padà fàtìkù rẹ̀ lẹ́fù èèyàn ò ní lásìkò láti tẹ̀sí eléyìí ò túmọ̀ sí dáná sí dúkìá o nítorí pé lómi ọ̀la àgbọ̀yé ẹ̀sìn ò pé ah, wọ́n ti sọ wọ́n ní kárọ́pò nǹkan ayé jọ ayé ta lọ́ba kó gbogbo kò tí ì sọ lọ́ba wọ́n bá sì dáná sun gbogbo agbọ́ pé òun fẹ́ kọjú mẹ́sìn ẹ̀sìn náà sọ pé kó jó dúkìá rẹ̀ náà ilẹ̀ kan tó ní ọba tó lọ sọ pé jẹ́ǹtì pé fọ̀tẹ́ẹ̀lì fọ̀tẹ́ẹ̀lì báwo. ìtẹ́ ń sọ fún ọ ni pé má jẹ́ kí nǹkan yẹn wá ìrójú bọ́ débi pò ní rójú sẹ́sìn tá a ti torí rẹ̀ ṣẹ̀dá rẹ̀. ìsìláàmù ọ̀sán kíkọ́ ọmọ ní nǹkan lé ayé àmọ́ má jẹ́ ni tí ó wà má yà má jẹni tó ṣe pé kò ní jẹ́ orí nóró má jẹni tó ṣe pé ò ní ní nǹkan méjì tó kó léyà ju lè ju nǹkan lé ayé lọ. sẹ́lẹ̀ ìjẹba alimami Tirmidhi ń lo gbé jáde ó tún wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma àti bàbá àtọmọ sàábì làwọn méjèèjì. أني مر علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نعالج خصا anabi sallallahu alaihi wasallam ń gbẹ̀gbẹ́ wa kọjá nígbà tá à ń ṣàtúnṣe ilé wa ilé kíkan. anabi wa gbẹ̀gbẹ́ wa kọjá faqala ma hada wa nahnu nu'aliju khussan lana ilé wa kan tọ́jà lè kín à ń túnṣe irú àwọn ilé tí kàn fi bóyá àmà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní kọjọ́ kọjọ́ reke àwọn àwọn igi bí àgbàdo bí dáwà tí ó ti gbẹ tí wọ́n kojọ lé lórí à ń tún ṣe. anábàá ní kíni lẹ́yìn fọkùnrin wọ́họ̀ ilé yìí ti lẹ̀ ni ó ti lẹ̀ fanahnu nuslihu àwa wa ń tún ṣe. anábì sallallahu alaihi wasallam sọ pé má ọ̀rọ̀ amúrọ̀ ìlà àjẹlẹ̀ mi dàlí. ǹjẹ́ mi wò ni pé ọ̀rọ̀ ilé ayé yìí ọ̀rọ̀ ilé ayé yìí ó ju ilé tẹ́lẹ̀ ń tún ṣe lọ ọ̀rọ̀ àti kúkúrò nílé ayé yìí ó ju kẹ́ lásìkò láti tún lé yìí ṣe lọ ìyẹn nípa àsìkò tẹ́ ń bàjẹ́ láti tún lé yìí ṣe kí ló dé tẹ́ ẹ̀ máa ṣe palẹ̀ mọ́dé kú. nítorí pé tí kú ọ̀bà pààyàn ẹ̀ ní lásìkò láti tún lé ṣe àsìkò ọ̀hà kàkà kó wá jẹ́ pé ilé yìí lẹ́wà máa tún ṣe bọ́ bá fẹ́ wú ẹjọ́ owó ẹ mójútó ní tí ó ṣèyìn láǹfààní lẹ́yìn kú. ó túmọ̀ sí pé kódà o kéèyàn máa wọlé rẹ̀ kó wó máa lórí o kódà o kéèyàn jẹ́ pé dúkìá rẹ̀ ènìkan ṣe pẹ́kẹ́pẹ́kẹ́ pẹ́kẹ́pẹ́kẹ́ lábẹ́ mọ́tò rẹ̀ kàkà kó tètè wádìí rẹ̀ ọ̀wá wádìí rẹ̀ òfin wá di pé ẹ́ńjìnì di pé ọ̀nà kọjá o ṣùgbọ́n kò yẹ kó jẹ́ pé gbogbo àkókò rẹ lọ́wọ́ àfilẹ̀ fàtúnṣe dúkìá o tó fi wá jẹ́ pé ìwọ ò ní mójútó ní tí ó wúlò fún ọ lẹ́yìn ikú àfi kí ilé rẹ kó dùn wò àfi kí mọ́tò rẹ kó má lọ nọ́ọ̀kì àfi kí machine rẹ ọmọ di pé chaine rẹ ọfọjú pọ ìní nǹkan tí wọ́n mójútó ojoojúmọ́ wọ́n gbẹgbẹ rẹ kọjá machine náà ni yóò bá pọ ìwọ náà pa gbogbo gba eléyìí náà ni ẹ o tẹ̀ tún jó nbì kan ni ìjẹta tilẹ̀ tí ń rìn la la mójútó ojoojúmọ́ eléyìí náà ni. sòmájì ọjẹ́ pé kọjá kọ́ máa wo nǹkan rẹ̀ ràn kọ́ bàjẹ́ ṣùgbọ́n mẹ́jọ jẹ́ kó o ní ní nǹkan míì tó ń mójútó ju nǹkan lọ. níta nàbì sallallahu alaihi wasallam ti ń tọ́ka sí ni. ìsìnká nàbì sọ fún ọ pé tílé rẹ bá fẹ́ wó kówó tí dúkìá rẹ bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ rárá. ṣùgbọ́n mẹ́jọ jẹ́ kó o ní lásìkò fáti fẹ̀sẹ̀ o ní lásìkò láti fi ṣẹ́ńtà àti torí rẹ̀ ṣẹ̀dá rẹ̀ ọwọ́ gbogbo àsìkò tó o à ah, mùsíbà lelee kí ansẹt ni gbogbo ansẹt iná ló gbé lọ́wọ́ kí ló dé wọn dàbí ìgbà tó ti pé ọbọ nu omi nì tó lọ fi sá ńgbà wọn tó dé padà bọ̀ o tún fíksì ẹ̀ máná kò sí ìdí iná lọ wà wọ́n mà ti lọ lọ tún dé o tún ní ibẹ̀ lọ fẹ́ lọ báyìí o tún dé ọgbà parọ wá ní à ètò gbígbà parọ gan kọjá sí ètò òfilẹ o tún padà lọ. <laughs> ìrònú ancest ní ọ̀pọ̀ ọ̀nà ìwọ ò ní rí nǹkan míì mójútó láyé yìí àsìkò sì lọ òun súnmọ́ kú. so mójútó nǹkan tí ó wúlò fún ọ má jẹ́ kí nǹkan tí ò wúlò kó gba gbogbo àsìkò mọ́ ọ lọ́wọ́. Ka'ab ibn Iyad radiyallahu anhu ó ní mo gbọ́ tí ìránṣẹ́ Allah ìkẹ́ àti ọ̀la Allah kò máa bá tún sọ pé inna li kulli ummatin fitna dájúdájú gbogbo òjọ pátá ló ní nǹkan tí ó máa fìtínà àwọn tá a máa fi dán wọn o gbogbo òjọ kọ̀ọ̀kan náà àwọn àjọ tó ti lọ tó fi dórí ẹ̀yìn dẹ́kun iná ní nǹkan kan jẹ́ fìtínà yìí wọ́n fìtínà tó ummatiyal mal owó ni fìtínà ló máa tẹ̀lé tọ́ la gbọ́ yìí kò yà wá lẹ́nu mọ́ bàtí wọ́n ní owó ni fìtínà ló máa yìí a sì ti sọ ntí kálukú kà kún jù láyé owó ni tẹ bá rí yàn méjì tá ń jọ rìn tá ń owó ni wọ́n jọ ń rówó síra wọn láǹfààní tí wọ́n bá ti lọ́la tán kọ̀yìn síra wọn tí wọ́n fẹ́ ríra wọn kí ló fà owó náà ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́yàwó kìí ṣe lè la àmọ́ nítorí pé kí ni owó ń bẹ lọ́dọ̀ ìyàwó ni nìjọ́rìtì obìnrin náà lọ́kọ kìí ṣe lè la àfi nítorí pé àwọn ọkùnrin yẹn ń kọ́ wọn lówó ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rí ó kó wá àdúgbò tó kó wá bóyá nítorí pé àwọn olówó tí máa ń sàánú wà ń bẹ torí owó ló ti kó wá àmọ́ pé a àmọ́ rẹ kọ́kọ́ mọ́sálásí wà ń tòsí mo la wà náà tá a ṣe mọ́sálásí alẹ́ ni tí wọ́n máa fowó so téèyàn ṣe sọ láti tójú èèyàn ọjọ́ sí mẹ́rin tó pé wọ́n tiẹ̀ pàdé mi lóde <laughs> kìí ṣe lè la gbogbo ẹ̀ torí owó yìí náà tí ẹ̀ méjì bá jà kí ló fà á owó ni ẹ̀rí tí wọ́n máa pòwe oríṣiríṣi àfi àjẹ má fi àyò tó owó yìí náà ni bàbá àtọ máa ń jà torí owó ṣé ń lọ́mọ yóò ní jà ọkọ àti àwọn ti báyìí nítorí owó torí ẹ ẹ pé owó òní ló máa yìí wọ́n bínú rẹ̀ wọ́n kórìíra rẹ̀ wọ́n fẹ́ rí kí lọ́ba òun lówó yìí kí ló dé tó dúró lólóṣì lẹ́mù tí gbogbo àwọn wà wàá lówó má wọn lọ ẹsẹ̀ bọ́yọ̀ sá má wọn lọ ni ike owó yẹn olórí gbé so torí ẹ ẹ rí i pé owó ni fìtínà ló máa yìí ìdí ni tó fi jẹ́ pé láwùjọ Yorùbá nígbà tí owó tó mú wọn lómi bàjẹ́ wọ́n máa sọ gbogbo ẹni tó bá lówó ni wọ́n máa sọ wọ́n ti wá dẹ́tẹ̀ lẹ́pà wọn fẹ́ bọ́ǹbù ẹ̀ pèbó ló ti lówó ó sóògùn owó ni ó tẹ̀tẹ̀ ẹ̀ nì ok ìgbà tí ń wọṣọ tí ò lówó ọ̀dà wọn láàmú ok ká pé ní ìsinyìí báyìí ọjọ́ ẹni tó yẹ pé ọmọ ọ̀rọ̀ sọ ọ̀dà wọn láwọn ọ̀rọ̀ kíni kí la fẹ́ fọ̀rọ̀ sí tọ ọjọ́ ẹni tó ṣe pé masha allah tọ́ba báwọn èèyàn dá sáwọ̀ àwọ̀ ọmọ ìyájú òun ẹ̀yin wa ni kí ni àmọ́ láti lè lówó báyìí à wàhálà bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ torí pé ibi tí fìtínà wà náà ni tẹ́ bá lọ síbi kan wọn á gbowó fún yín wọn kà pé ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún lẹ wà wọn á sọ pé àwọn fún yín ní one point five million èlè ló lọ ẹgbẹ́ pin one one hundred thousand ẹni tó gbé yín lọ sóde àwọn àgbẹ̀ tí ń bá pè ọ́ ṣé ọ̀fẹ́ mọ̀ kó wọ́n fún wa lówó àbó nìkan lẹ́yìn náà ìwọ ń gbà mọ̀ ń pẹ́ ìbọn sakọ ìbọn padà tẹ̀lé wa ni ok hmm. lẹ́yìn náà ṣé mọ̀ ń sẹ́gbẹ́ wọ iye bùkátà tó wà níwájú tèmi ṣé níbẹ̀ wà ẹ̀ <laughs> ẹ̀ jọba sáré pé kàkà kó fún kálukú ní hundred hundred thousand ó lè pe um, ìwọ gba ten pàpàkú ọ̀nà ti fẹ́ yà wọ àbí gba twenty tí ó sá já gbogbo ẹ̀ létí yóò já mú lọ́nà tí ó fi jẹ́ pé tọ́wà lọ́dọ̀ tí ẹ kọ́ òun lọ́pọ̀ jù ẹ̀yin náà wá pé ah, nígbà tó tẹ̀ kọ́ dàgbà jù wá lọ òun náà ló ti kó wa lóde tó ń tó wù ló fún wa yẹn sẹ́yìn ó wù bẹ́ẹ̀. baba bàbá mo lẹ́ ń gbé yòókù lọ mẹ́wàá lẹ pé mi nù hundred abẹ́ ẹ̀kọ́ ẹ̀dùn oku oku okú okú àádọ́rùn eléyìí ọlọ́kọ̀ọ́gbọ́rin ẹgbẹrún. tí àádọ́rin ẹgbẹ̀rún wọn bá ní ọmọ gbowó wọlé ìjọba bí yọba ti pariwo sọ gbogbo ará àdúgbò ọwà aláàlá kó wọ wọlé tó ń ṣe tówó ti wọlé ẹnu láì sọ yó fìtínà lówó wọn gbowó délé náà ìyàwó náà bá ní kọ́ ọmọ ọbọ bì ìdádì mi sọ pé ń gbọ́dọ̀ gbé sẹ́nì kankan síbi tèmi wá bọ́ síbi tèmi ni lápúpẹ́ kí ni wọ́n bì lọ́nà bá gba ọba gbé báàgì fún yàrá owó rẹ̀ lọ́nà bá mú dájú ìdájì tó náà mú ọjọ́ bíi four hundred and fifty thousand four fifty thousand ọlọ́gbé pamọ́ ibi tí ọkọ́ ti ń dunnú kó ń borí àwọn tọ́jọ́ bùn àwọn lówó ó délé kọ́ ìbànújẹ́ lọ́ba pé à ta ló lórí ibú tó tó àbú kò só lórí ibú nulẹ̀ ìbàbá alágbájá pé à ẹni tó mówó ẹ̀ olórí ibú ni tọ́lá jẹ́ pé mẹ́sẹ̀ gbé wọlé lọ àà ah, ọmọ ngbọ́ tó tí mo gbé fún ọrùn ilé rẹ̀ ọ̀dàrù ọ̀nà ọ̀dàrù fìtínà lówó jàmà jàmà máa fọ́ nítorí owó gbogbo ẹni tá ń pè lẹ́ni àpọ́nlé ìdẹ ni àbùkù nítorí owó nílùú kan wọ́n kó ara wọn lọ sílé ibi tá ti máa ń ṣàdùà olówó kan pè wọ́n pé fún àṣàdùà gbàtà débẹ̀ wọ́n ti ké alukurani dá máa ké tó yẹ kó wọ́n ní ká wọ́n kàn máa wò ó báyìí tó kálukú ti ké tiẹ̀ tó wọ́n á pínwó ó sì ti ní iye tí kálukú gbà lórí Facebook kọ̀ọ̀kan gbàtà wọ́n á pínwó ìmáàmù ìlú ni o òun á sún abọ́ tí owó ń bẹ́ẹ̀ nù ló sún ọ̀dọ̀ dáadáa tó máa tó a pé um, Baba alágbádá tiẹ̀ wọn náà tiẹ̀ ẹ̀yin ọmọ wọn náà tiẹ̀ wọn so wọ́n ti kọ́kọ́ ka owó sí nọ́mbà yìí èèyàn tó wá so ọmọ ọ̀dọ́ kan bá lọ wo ó ṣe bí ìgbà tó ń fẹ́ lọ sí ọ wá fojú kan wo abọ́ nǹkan orí kó owó tún kù lọ́wọ́ ni bàbá yìí máa owó tún sẹ́kù nù abọ́ so bàbá yìí máa bá yẹn sẹ́mi lọ fẹ́ gbá dán ilé yẹn wò sọ́mọ̀ kọ́ ọmọ àta ni mí ni ọmọ àta báwọn àwọn àbá àgbààgbà tó wà ní báyìí ìmọ̀ mẹ́rin sọmọ àta ọ̀nà àná títí bàǹdì ikọ́ ọmọ àta ni mí gbogbo yẹn bá ń bẹ lè máa owó ni <laughs> lérò pé ọmọ àta ni mí tó ń bá ti da goru òun ó fi kó owó lẹ̀ ẹnì kan ò ní ìtọ́wà nù abọ́mọ́. gbogbo ṣe ma ṣe nù jàmá torí ẹ táwọn èèyàn máa ń sọ̀rọ̀ bí kẹ́nìkan á yín kọjú òótọ́ náà ni àbírọ́ bí ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin wá mú wá gbé à èmi gan alára torí bukata pọ̀ abẹ́ fún gbogbo wa. tó ń tẹnu ẹ̀ lẹ́nìkan bá dé bá sọ̀rọ̀ àgbé ọ̀rá dúdú kan fún yín lónìí à ṣé ó ṣe déédéé ń dá sọ kìí ṣe pé tó pé ìkọ́ tó pé ó túmọ̀ sí pé nǹkan tẹ́ máa kà ní tó ṣe déédéé ń dá sọ ọ̀sọ́ pé tó pé torí pé ó pé léde Yorùbá tí ẹ̀ka owó wọn pé mi ìfẹ́ kà á tó ṣe dédé ń dágbọ́ ó ní àwọn ṣe dédé ó ṣe dédé ẹ̀mí ni wọ́n máa gbé ìwọlé àánú dà ibi tá a ti ń sọ̀rọ̀ wọn ti gbówó wa tí wọ́n bá jẹ́ pé búrẹ́dì ní kọ́ ìwọ ọ̀fẹ́ wò almuhim ibi tá a ti ń sọ̀rọ̀ lọ náà ti gbé owó wá fún ní ọ̀rà kọ́dà ó lè lè wá kọ́ ọmọ ilé lálẹ́ ẹjọ́ pé mo ní ọ fún mi lówó fún mi owó tá gbé wá kọ́ nígbà tá sọ̀rọ̀ gbé wá. <laughs> sọfìtínà lówó jàmbá ó débi pé téèyàn bá ń lọ tó bá wọ agbádá agbádá ń sọ̀rọ̀ ajé aṣọ tó kì díẹ̀ tó arọra ta síwájú gbogbo ẹni tí máa ń wọ̀ wọ́n sì bó wọn lọ gbé pamọ́ sínú agbádá rẹ̀ wọ́n lè bẹ́kùn rẹ̀ tó ní mà àwọn rò kówó ni alẹ́ yẹn ń ṣe tọ́wà ọwọ́ aró aṣọ ìhram oró mára àti ọbẹ̀ lọ́jẹ́ tìkùn rẹ̀ fi yọ àwọn olórí ibú táwọn máa lọ jalè ní Kaaba nígbà táwọn yẹn bá ń ṣe tọ́ à wọ́n á rò pé bẹ́líìtì tá máa kówó sí ló dì mọ́kùn tí wọ́n fi fọ́ bẹ́ẹ́ sí ń kùn tí ó ti gbẹ́jẹ̀ ń dà wọ́n rò pé bóyá bẹ́líìtì làwọn làwọn làwọn sá lábẹ́ fẹ́lẹ́ ẹ̀jẹ̀ ló kúnlẹ̀ tó ibi tí owó tó fa fìtínà dé fáwọn èèyàn láyé yìí akramakumullah ẹ̀rí pé bìtìfìtì ní owó dé mọ́tò ń sáré lọ èèyàn kan ló ń ti fi búrẹ́dì fún ẹnìkan náà àwọn tó wà nù ọkọ̀ kò tí ì fóun lówó yóò sì máa lé mọ́tò. wọ́n sọ five hundred naira lé owó búrẹ́dì ẹni tí ọ̀tá búrẹ́dì náà tún máa lé owó ń pé kóun mú mẹ́ni tó ní búrẹ́dì lọ́wọ́. ẹ wò bí láyé ti ṣe bàjẹ́ tó nítorí owó ta lẹni tó fẹ́ sọ kó fẹ́ràn rẹ dénú ní ìsìn kò fẹ́ sí kò fẹ́ sí wàláhì gbogbo ẹni tí ń yọ ọmọ tí ń súnmọ́ kí ti túrọ lọ́hùn wàláhì torí tí wọ́n bá rí gbà lọ́wọ́ rẹ nínú nǹkan ayé ni gbélé ayé ti ṣe wà ní ìsìn gbogbo ẹni tí ń kórìíra rẹ wọn ò lè rí nǹkan kókó kan mú wá pé ló ti sáwọn láì dáa àmọ́ bọ́yá ó yẹ kó láǹfààní àti fún àwọn lówó fún àwọn rí ni so owó yìí ó ti dá wàhálà tó pọ̀ lẹ̀ nínú nínú ìgbésí ayé àwọn yẹn ẹni tó ṣe pé kó pamọ́ sí lọ́dọ̀ yóò sì lọ́ọ́ máa bẹ ọlọ́hùn lẹ́yìn lórí pé kẹ́ ẹ má rántí béèrè owó yín nífà kẹ́ ẹ má rántí béèrè ní tí ó bá sì mú yín béèrè kẹ́ ẹ má pẹ̀jẹ́ àfitínà pọ̀ lára owó fìtínà pọ̀ lára fìtínà owó náà lẹ́lómi ọ̀lọ́ fọmọ rẹ̀ yóò fi tẹ́só yóò fi ìyàwó yóò fi sògùn owó lára fìtínà owó ẹ rí i pé wọ́n máa sọ fún un nítorí bá ṣe báyìí báyìí ní orí fún ọ láburú yóò lòun ṣe wọ́n àkóso ìjọ kan péré òun ti ẹ̀fẹ́ lówó fìtínà owó yìí pọ̀ ọ́ fìtínà owó pọ̀ fìtínà ló mà tiwa òun náà ló wó káwọn lè bá wa sóríire àfi ká gbìyànjú láti dínkù láti ọjọ́ pẹ́sìn ńlọ́jà lọ́dọ̀ tiwa torí pé àwọn afẹ́ sóríire la fi ń ṣe Islam àfẹ́ wọná la fi ń tẹ̀lé tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gba ẹgbàá wọ́ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Uthman ibn Affan radiyallahu anhu oní alánàbí sallallahu alayhi wa sallam sọ pé laysa libni Adama haqqun fi siwa hadhihi al-khisal ọmọ anabi adamu ọlẹtọ nínú kàkàjọ àwọn nǹkan tí ń bọ̀ yìí lọ baytun yaskunu ilé tí ọmọ gbé tó wáá gbé lẹ́yìn ló ń dù láti ní láyé ó burú wọ́sẹ̀wòbọ̀n yòówá rí àtàsọ tó fi máa bo yòówá rí àwòrán jẹ́ tó máa fi bo òwò rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lélẹ́yìí kọ́ wa àmọ́ wọ agbọ̀nà tó dáa wọ́dìlfọ̀lù kọ́bùdì àti èpo búrẹ́dì tó máa rí jẹgbẹ́mì rẹ ro nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ sí láyé nu wal ma' àtọ̀mì. al-Imam at-Tirmidhi ló gbé jáde ó ní hadithun sahih ilé tó máa gbé wọn nítaná nsọ kìí ṣe dandan kọjá pé wọ́n ló torí kìí ṣe gbogbo èèyàn ní òní ilé láyé àwọn kan kọ́lé àwọn kan ò ní kọ́lé. gbogbo ẹni jẹ́ tí ò kọ́ léwu kéṣe pé kò wù wọn ṣùgbọ́n kọ́ lẹ̀ ẹni tó kọ́ lé gan kéṣe agbára rẹ̀ àkọọ́lẹ̀ ni àmọ́ bó tiẹ̀ nílé gbé nínú ẹ̀tọ́ rẹ̀ à ń bọ̀ sí wọ́n ti kọ́ àṣọ pé ní mọ́tíláṣí mo fẹ́ máa sùn mọ́tíláṣí ètò gẹ́ẹ̀. tó bá jẹ́ pé lẹ́ẹ̀kan láàrì àfonírìn àjò lẹ̀ kó sunu mọ́tíláṣí kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà. àbíkàsí láwọn ọmọ ẹgbẹ́ ó jẹ́ pé kò síbi tá a fẹ́ fún wọn tí wọ́n máa sùn àmọ́ àyè wa nu mọ́tíláṣí wọ́n lè máa sùn bẹ̀ lókè ìgbà tá a bá ti tí wọ́n máa fa àbùkù tí èsì ti mọ́sálásí kan mọ́sálásí. ní ìkọ́lé mo lè lọ gbálé ṣùgbọ́n bí ká máa fi mọ́sálásí háyà kọ́ ló ti máa ń ṣẹlẹ̀ láwọn ìlú kan ẹnì pẹ́ ti sọ láti san fáìfáì ṣùgbọ́n tó bá ti di pé ọjọ́ kẹnubọ kó kálukú ti túká ní sọ̀láàtì ìṣà àwọn kan bá máa dé lọ́kọ̀ọ̀kan kálukú níbi tí ọjọ́ náà sí ẹni tí ọ ẹni tí ọ wọ́n ti sọ mọ́sálásí di ibi tí wọ́n ń rẹ́ǹtì láti sùn. ìyẹn ọ̀dà ọ̀ ẹ má sọ mọ́sálásí di hòtẹ́ẹ̀lì tí wọ́n máa ń sanwó fún bóyá làdáni ni bóyá ìmáàmù ni tílẹ̀ bá ti má lẹ́rìí tó ní kálukú tó búrọ́ọ̀ṣì àti tó tò sójú wíńdò wọ́n ti fọdún máa ń parí àsùnwó akálukú ti túlẹ̀ ó tún di lálẹ́ mọ́tíláṣí èso tẹ̀lé ilé ilé tẹ̀sí rí yẹn kàtígórì sí mi èmi lè kọ́lé ilé dágbára mi ká ó kì í ṣe pé àwọn ẹlẹgbẹ́ mi irú àwọn fúláàtì tí wọ́n ń gbà one point five million ní lọ́dún mi ò lágbára ju kí n wá fúláàtì forty thousand lọ kí ló sún mi lọ bí one point five torí tó bá ti lọ dáwọ́lé ń dágbára rí ọ̀ka ọ̀palẹ̀ mọ́ láti kan àbùkù tí ó pọ̀ má sì ti pọ̀ fẹ́ tara rẹ tó fi rówó lé san tójú ká sùn káfẹ̀kẹ́ lélẹ̀ náà lọ ni ọ̀wá lọ gbalé one point five ìwọ tó rí thirty thousand lóṣù torí ẹsẹ bó ti máa kì í tẹ ilé tó ọmọ gbé ìlú tá a wà kódà tá a bá tún mú tẹ̀gàn kó tá a fi kún ilé dálé gbà kí ló burú kí n fi bẹ́ẹ̀ lẹ̀ kí n lọ sí lùbọ̀mínà ẹ̀ẹ́dì títẹ̀ mi wà nù kò burú màá lọ gbálé síbi tí mo ti lè gbálé ìmọ̀ wa tìlú tí mo ti lè gbalé o lọ ṣiṣẹ́ níbi tí n ti lè gbalé èèyàn gbọ́dọ̀ kíyè sára bẹ́ẹ̀ nítorí pé tọba ti lọ dáwọ́lé ntágbára rẹ ọ̀ká ó padà tẹ lójú ẹni tó ti fẹ́ gbà yìí tẹ̀bí ìyàwó rẹ lọ fẹ́ impress nígbà tí bàbá ńlẹ́ bá dé àbí jẹ́ǹtì tá ń bú ọ tá ń fi ọ wọlé tá ń fẹ́rù rẹ da tí wọ́n ní kí wọ́n dá páànù orí yàrá tiẹ̀ yọ ó ti ṣe déédéé kójú rọ̀ dáadáa èèyàn padà tẹ àbí òní jẹ yóò tẹ torí ẹ fi ibẹ̀ yẹn lẹ̀ lọ sí lùbòmíì ńgbọ bá dé lùbòmíì yẹn ó rí létágbára rẹ̀ ọkà Islam ọ̀farama kíyàn wá jẹ pé under bridge ńlọ máa sùn kódà tí ìlú bá dé àtọ fararọ under bridge kìí ṣe lé. gbogbo orú àwọn àyè yẹn pàápàá jùlọ tó dò bá ń bẹ́ńbẹ́ àyè àwọn àlìjànú ni. ṣèdínú ẹ̀rẹ́ lomi bó ṣe wọlé lọ sùn kọ́ ni ó di nǹkan tí ọ̀dà lè ti rọ́ọ̀lù. ìsìláàmù ń fẹ́ kẹ́ pọ́nra yín lé ilé tó ọ̀ máa gbé àmì ìtagbára rẹ̀ bá ká má dáwọ́lé ìtagbára rẹ̀ ọ̀ka kì í ṣe dandan ká pè wọ́n lónílé òun àmọ́ o lè háyà rẹ̀ o lè rẹ́ǹtì rẹ̀ ọ̀ ń bẹ nínú dáadáa wípé àwọn kan máa kọ́lé ti wọn láti fi rẹ́ǹtì sẹ́ni tí wọ́n bá gbà nínú dáadáa eléyìí tí Allah ṣe fún wa nù gbèsè ayé nu ilé eléyìí tó máa gbé ilé tó sì máa gbé yẹn bó bá ti ṣe fi ọlọ́kàn balẹ̀ sí ńlọ́dàjù sẹ́yìn kéńgbà míì látàrí ìwà ahun àní fẹ́ lọ gbalé a sọ pé ìlú mi ibi tí bàbá mi ti nílé ìwọ́n á lọ gbalé ọ̀dájú pé ń gbà mí wọ́n kàn dúró dábùkù ni òun dúró dábùkù torí pé lù rẹ tí bàbá rẹ ti nílé wọ́n nìkan bàbá rẹ bí bàbá rẹ kọ́lé ojúlé mẹ́fà ọmọ bàbá rẹ tó sì jọkùnrin ẹjẹ mẹ́jọ ok ta ni ọmọ gbẹ́dẹ̀ ta ni wọ́n máa sun yàrá ó yẹ kó o ti tètè wá ọ̀nà jẹ tó fi lọ gbalé ènìyàn gbókèrè níyì ìwà àtìyàwó rẹ tẹ́fàtúrọ̀ àjìnà ẹ̀ níyì onísígbọ́n mi sí omi ò tó láàrin ìwọ àtàwọn tí ọ̀yẹ ká gbóhùn yín ipe gbólóhùn asọ̀ ń ṣẹlẹ̀ ilé tó ọmọ gbé ọpàtàkì nínú ẹ̀tọ́ rẹ nù wọ́tẹ́wùbọ̀ ni wọ́n á rí àwòrán jà bákan náà ẹ̀tọ́ rẹ tún ni kó o lásọ tó máa fi bò òwò rẹ ìsìláàmù ọgbà kárí òwò ìsìláàmù ọgbà kí àwọn èèyàn máa rí òwò wa aṣọ láti máa bò àṣírí ara wa kìí ṣe dandan wọ́n yẹpa sọ tí mo wọ̀ lónìí wọ́n ní wọ̀ lọ́la tọ̀la kọ́ ni tọ̀túnla tọ̀túnla kọ́ ni tijọ́ mẹ́rin tijọ́ mẹ́rin kọ́ ni tijọ́ márùn-ún wọ́n máa wá yọ wọ́n máa fi ọ ní ayọ̀ bí ọjọ́ àgùntà sọ́ọ́ lò. gbogbo eléyìí kéésì gbogbo yẹn lọ lágbára ẹlòmíràn yìí atọ méjì lónìí kò fi ṣe kà méjì tó níyẹn máa fi bu àṣírí ìhòòhò rẹ̀ eléyìí tó wọ rí pé kejì ti wà ń fífọ̀ nígbà tó kàn bá wà lọrùn rẹ̀ iná bá ti gbé kejì sí lọ máa gbé síra wọn láti má láti má orí ń bẹ́ẹ̀ ẹni tí ọba nífẹ̀ àbí tí nǹkan bá ń dọpọlọ rẹ̀ láàmú oní ọmọ fi ọrẹ rìn ọmọ aláìlásọ méjì òfin lọmi ń dá sí ẹsẹ mójútó tiẹ̀ níbi tó ti yá wọ aṣọ tó fi máa bò hòhò rẹ̀ wọ́n ní òbò hòhò rẹ̀ ó túmọ̀ sí pé kì ṣe aṣọ jáńpé dókítà ọba wọ̀ kò ní bòdodo tí o bá sì bòdodo sọ̀rọ̀ pàgbọ́n ẹ̀dí rẹ lẹ́yìn aṣọ òní ìbò ṣòkòtò rọra lọ slack ìhòhò ta ní òbò náà ló ti bọ́ ta aṣọ àpọ́nlé èyí tasọ tó máa wọ̀ ìgbà tó ṣe pé ọ̀fẹ́ máa kọ́pì ńgíláǹdì ikú bóyìnbó ṣe ń wọ̀ sọ̀rọ̀ pé ọlọ́run kúkú rí ọbẹ̀ kó tó dáwọ́ sí nàìjíríà wá bí aṣọ tí ó bù ọ láti rí. tó ní jẹ́pọ̀ rìn hòhò máa wọ̀ ọ́ lẹ́yìn náà Allahu azza ló sórí púpọ̀ fún wa láyè sí àwọn asọ́wọ́ àtọ́ ẹ pé tó bá wọ̀ ẹnì kí wọ́n fẹ́ bí ọ́ léèrè kí lọ wọ̀ sísàlẹ̀ bíi jàlábíà jàlábíà rẹ tó bá wọ̀ ó lè jẹ́ bọ́ksà lọ́wọ́ àǹsàlẹ̀ rẹ̀ tani ọmọ bí ọ pé kí lọ wọ̀ àwọn orí pé ọ̀ ń wọ aṣọ tó fi bora rẹ láti rí má jẹ́ kí wòwò rẹ ọ̀hàn síta bákan náà ń jẹ ẹ̀tọ́ rẹ nínú owó rẹ ní kó jẹun o kó jẹ oúnjẹ má jẹjẹ kú jẹ o kó jẹ oúnjẹ má jẹ àjẹrán o kó jẹ oúnjẹ lọ́nà tó fi jẹ́ pọ́ máa gbẹ́mí rẹ ró mọ̀mìnì àwọn máa ń jẹun ní kó lè tẹ̀mí mọ̀mìnì àwọn èyí tẹ̀mí nítorí kó lè jẹun ìyàtọ̀ wà láàrin méjèèjì ẹ ń jẹun kẹ́ ẹ lè sẹ̀mí kìí ṣe pé ẹ ń sẹ̀mí kẹ́ ẹ lè máa jẹun tẹ̀wọ̀n kẹ́ ń tí sẹ̀mí kó lè máa jẹun kò ní nǹkan méjì tí ń ronú gbèsè ayé ju kọ́ máa jẹun lọ ṣùgbọ́n ẹ̀yin ń jẹun kẹ́ ẹ lè gbẹ́mìí ró ẹ̀ ní jẹjú kun yín lọ kò sì ní jẹ́ pé gbogbo owó tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ rí jíjẹ náà ni ọmọ bá lọ wọ́n á ń bọ́ sọ̀rọ̀ ẹ̀ ń dá jẹ yìí náà nì kí ni nǹkan mélòó ń dérò rẹ̀ ń jẹ náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé oúnjẹ èèyàn kan ó tó fẹ́yàn méjì tèèyàn méjì ó tó fẹ́yàn mẹ́ta tèèyàn mẹ́ta ó tó fẹ́yàn mẹ́rin tí mánì bá ti bẹ torí ẹ àwọn ẹ̀tọ́ rẹ nínú owó rẹ nù mọ àjẹni tó so é pé ọlágbára àtàǹfààní àti nílé tara rẹ kọmọ wa lọ tíkọtíkọ ọlágbára àtàǹfààní àti gbalé. kọmọ àwọn lọ wàwọ̀ sùn bí níbòmí má dà o ọlágbára àtàǹfààní àtijẹ́ni tí wọ́n máa wọ sọ́sọ́rùn àti rí ìhòhò rẹ má rí ìhòhò má wò kìtà torí pé kìtà tẹ rí yẹn ó ń gan ìyàtọ̀ sí pẹ́ni tó wọ̀ ńbẹ́ wò tóró lè fàyà nǹkan kan kọ́ lọ́sọ̀dẹ̀ kìtà bí ìbá tí wọ́n ti lò gbó bákan náà mẹ́jẹ̀ẹ́ni tó ṣe é pé o ti ní ẹni tó lè fi jẹun kọ́ wá máa ṣèṣe ẹni tí ń fẹ́ kẹ́nìkan ra ń jẹ fún ọ. eléyìí túmọ̀ sí pé nínú ẹ̀tọ́ rẹ iná làwọn nǹkan wọ̀nyí nínú dúkìá rẹ bí ẹni tó ṣe pé wà wàá máa gbébi tó dáa wà á wọṣọ tó dáa sọ́run, wà á sì máa jẹ oúnjẹ láti fi gbẹ́mí rẹ̀ ró nínú àdéhìí kan anábì sallallahu alaihi ó ní nínú èyí tó dáa jù nínú ilé. òní ilé tó gbáyé ilé tó gbáyé tọ́jú tó bá jókòó wá lè nà tẹ̀ ìyẹn ni pé sẹ́ẹ̀bà kọ́lé ẹ má kọ́lé yín kó fún ẹ kọ́ lọ́nà tí àyè òfin wà ń bẹ̀ so eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí Ànábì sallallahu alaihi wa sallam bó ti fi ń kọ́ akára yìí sá wọ́n sì tún ṣàfihàn àwọn nǹkan tó jẹ́ pé kò ṣeé má táǹbù kàtàkàtì kí ìgbésí ayé wa kó lè bàa jẹ́ ìgbésí ayé eléyìí tí ó nítumọ̀ ìgbésí ayé tí ó rẹwà ìgbésí ayé tí ó sùn wà abẹ́ Allahu azza wa jal kó ṣe ìgbésí ayé wa léyìí tí ó nítumọ̀ kó ṣe ìgbésí ayé wa léyìí tí ó rẹwà kó ṣe wá lọ́kàn nínú àwọn wọ́n rí oore tilẹ̀ ayé yìí títà kìyàmà náà ní fò wọn rò subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.